أولياء والصالحين والمؤمنين والصلاة والسلام على سيد الأولين على سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وصحبته أجمعين أدبني أدعو لهم وباوة لهم وبا أبا الله وبتي أشي وأني مسلمين ọba yìí náà òun lọ́ba tó fi ìdùnnú gbogbo ògbà sí ẹ̀mí àwọn ẹni rẹ̀ àtàwọn ẹni rẹ̀ àtàwọn olùgbàgbọ́ òdodo táàmà wá wò wọn táàmà rò pé sáwọn léyìn ò ní ṣòro láyé wọn sọ́lọ́ ń gbàgbé wọn níbi ìṣòro ọlọ́run sì gbàgbé wọn ọlọ́run ta wọn lọ́rẹ̀ kan nínú ẹ̀mí ọ̀rẹ́ tó ta wọn nínú ẹ̀mí yẹn òun náà ni òjì á mà ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kọba nẹ́gbẹ̀wà Muhammad àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ dìjọ alìkìyàmà ìtí wọ́n ní kí a gbéyàwó ní ẹni òun náà ni asbábù as-sa'adati àwọn okùnfà yìí tí ń jẹ́ kí kéèyàn máa dunnú tí máa ń dáyàn lára yá nílé ayé lẹ́yìn ìgbà tó ti dá wa lójú pé kò síbi tá a sá lọ méjì lọ̀rọ̀ ìdùnnú àti ìbànújẹ́ ẹkún àtẹ̀rín kí nǹkan pọ̀ àti kọ́mọ̀ sí kí nǹkan dùn àti kí nǹkan kàn kò sọ́gbọ́n tó yàn dá sí méjèèjì ilé ayé àmọ́ báwo ni mùsùlùmí ṣe fẹ́ máa gbélé ayé tó jẹ́ pé àsìkò tí ó kan fún àtàsìkò tó dùn fún yóò máa wá dá àwọn ewu kan kọjá òun náà ni kákó ọ̀nà sílá ewu ni kí má ní ọbọ́ lára ewu ni kíyàn ronú ronú fá kékeré ó di kójú ó sì fọ́ kíyàn ronú fá kó sì má máa ti ń wí má kọ́ wá di wẹ̀rẹ̀ àwọn ewu yìí ọlọ́run gbé kú òfẹ́ ni tí ọba ní gbogbo nǹkan fẹ́ kalẹ̀ hypertension stroke téèyàn padà wá padà sínú sáré àìní ìmọ̀ nípa àsìbáàbù sàádà ìlọ́fà tọ́kọlọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ń kó sínú wàhálà yìí àìní ìmọ̀ nípa àsìbáàbù sàádà òun nìkan náà lẹ́nìkan ní tó sì lè pokùnso ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àṣàájà fún ẹ̀rí kí ni wọ́n máa dùn mọ́tòlá kò kúlẹ̀ ìsà kò sẹ́nì kan tí wọ́n máa wá wọ́n yẹ ṣọ́ọ́rù dàkìlì yàhùsùlùhù àlìsà nínú lè yẹn ti máa bá ti wọn máa yá ní ń sèyìn ìtumọ̀ ni pé inú rẹ̀ òdùn ló fi kájọ bẹ́ẹ̀ ṣe kájọ báyìí tí ò bá nímọ̀ nípa àṣìbáfò sàádà ó lè kájọ kájọ bẹ́ẹ̀ tí wọ́n ti padà kájọ sínú sàárè ẹ̀yàn mọ̀ yá mi nínú ẹ̀sìn wa àmọ́ra ní aláhù bí tọ́lá bí hasana ti fi dúnìyà wal akhirah ọlọ́run bọ̀ pé ká ọlọ́wọ́n bá sọ ní Qur'an Karim ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní wa minhum man yaqulu rabbana atina fid dunya hasana ń bẹnu àwọn aládùúwà tí wọ́n máa ń pè ní ọlọ́run tí wọ́n máa ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run láwọn tó dáa jù nínú wọn òun náà làwọn tó jẹ́ pé wọ́n máa sọ fún mi bí ìwọ ọlọ́run fún wa ní ìgbádùn ayé fún wa ní oore ayé وفي الآخرة حسنا فوالو وقنا عذاب النار مجهدنه مجهونه شوف سورة البقرة آية 201 الحياة السعيدة أيما أيام من الناس هو أهلي بسيعي السعيدة بسيعي الدنو ضدها ضيق ضيق الصدر وفي rẹ̀ òun téèyàn ó súra ẹ̀ téèyàn ó tí ó sì máa wà mi lójú mílíọ̀n ti bẹ̀rẹ̀ kàǹtì èyàn ó sùn báyìí jama yóò sì máa wá lálàkàlà yóò máa rorò kúrò ẹ̀yàn máa yá mi ilé tẹ́sí ń gbé ọlọ́run ọmọ yìí mílíọ̀n kọ́ àrí mílíọ̀n ní àti so kọ́dà ara àfa tó gbé nǹkan jẹ arọ́bàálù nígbà ó sọmọ gẹ́gẹ́ bí èdè wọn ó sì kú ilé ayé tó gún ọkọ̀ ẹ̀bá ó gùn ó sì pàtán ní sì ń ké arọ́kọ́rọ́ ìyàwó ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sí wa ṣe rí kínú yọ máa dùn iṣẹ́ rí máa ṣe tínú bá ti ń dùn ọmọ da ojú náà ọmọ tó da ara yẹn ọ̀yá ọkàn yẹn ó ọkàn táwìn nìkan méjì ní ma ń débẹ̀ ìrònú àti dùnú ìbànújẹ́ àti dùnú ẹ wá rí kí ẹ̀mí ó fẹ́fẹ́fẹ́ tí wọ́n pè ní àlẹ́kẹ́ àb áwì dé kò sọ́dọ̀ kí ẹ̀mí ó fẹ́fẹ́fẹ́ kéèyàn wà ní ayé kọ́ wà nínú ìbànújẹ́ àwọn àlùfáà ní má àwọn àmọ́rọ̀ àdáwò tó bá yẹn ibẹ̀ ni àárẹ̀ tí máa ń ṣẹ́sìn yàrá táàrẹ̀ bá ṣẹ́sìn lára yìí mo mẹ́nìkan tó jẹ́ pé nígbà tá à ń bẹ nílé kí oúnjọ níbọ̀ wa ni wọ́n ń dájọ́ sọ́dọ̀ rẹ̀ wọ́n sì kó seven thousand àwọn olè wa gba seven thousand owó àjọ níjọ́ náà owó ńlá níjọ́ náà ìgbà tí ó fi di bí ọ̀sẹ̀ kan bàbá tó sara tẹ́lẹ̀ ó sì ti kú pẹ̀kẹ́lẹ́ nbọ̀ya stroke nbọ̀ya apatẹ́sán lọ́kọ́ bẹ̀rẹ̀ nbọ̀ya stroke wàláhì bàbá náà kò lóṣù mẹ́ta tó fi wọ sàárẹ̀ lérí seven thousand jẹ́ wa ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn ìgbà tó kú táwọn sì wà lóde san seven thousand tó bá ní àtìbábù sàádẹ́n oyé ó súnmọ́ kọ́lọ́wọ́ bó fi sàánú ẹ̀ tí òfin ní jáde láyé ṣe rí béèyàn bá ti ní ìmọ̀ta fẹ́ sọ lẹ́nu yóò fi ilé o lè kó sí kànga o lè bẹ́ sómi o lè jáde ilé tí o ní ma bí ti ń lọ mọ́ o lè kó sẹ́nu mọ́tò o lè pokùnso tẹ̀ẹ̀ni rí ma látara ìmọ̀ kékeré tó yẹ kó sí kíni tó yẹ kó ní al-insanu ìdúnìyà mahamud àwọn àlùfáà wa wọ́n ní ẹ̀kọ́ kọlà ẹ̀kọ́ síkíní kọ̀kọ́là ewé lọ́pàá sí lájàmá nílé ayé kò sí ọgbọ́n tó dá tó fi mérí bọ́ nínú àdáwó àdẹ́rẹ́ àdáwó ẹni bá ń sọ bẹ́ẹ̀ ń parọ́ ni kọ́dà ń pè ọlọ́run nírọ́ nítorí ọlọ́run ti là á mọ́lẹ̀ nínú Kùránì bá dáa ọ̀dọ̀ bíláàmì náà ṣetán rẹ̀ tọ́lọ́run bá ti ní wàdà náà pẹ̀lú wọn lákùn iṣẹ́ tí ń tí báyìí láti dá yín wò nínú ayé mínà lè nínú ẹrù wọ̀lẹ̀jọ́ ebi wọ̀n náà ṣe mínà lè kọ́ owó sáfẹ́rẹ́ lọ́wọ́ yín kẹ́kọ́ bá bùkẹ́ mọ́rọ̀ wọn wasamara kẹdá kò kẹ má jẹrẹ oko ọba ṣe lè sọdúrí ẹni bá ṣe sùúrù rẹ fún olóòdùn ní pèmí ọlọ́run ọba o ìmọ̀ àánú bọ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ara àwọn ẹgbẹ́ pé àárẹ̀ làwọn rán nínú ayé wọn ẹlòmíì òsì níran ẹlòmíì àìbímọ níran ẹlòmíì prosperity níran gbogbo tí máa ń ṣe kò láṣeyọrí mi níran lọ́wọ́ báyìí tí o ṣe ọmọ ẹlòmíì ò ìyá àwọn ò ní jẹ́ èèyàn mọ́ mo ti rí èèyàn tó jẹ́ pé ọkọ rẹ̀ kú oye wọ́n sì ń ṣe ìjọ kẹjọ lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe kàmẹ́rámọ́nù wa lọ lè gba ọ̀rọ̀ lọ́dọ̀ ìyá ipe kọ́ wá ròyìn ọkọ rẹ̀ fáwọn ìyá sì ń ròyìn ọkọ ẹ̀ lọ́wọ́ ní sì ń ròyìn ọkọ lọ́wọ́ òun náà sì jáde láì ọ̀fọ̀ wa di mélòó ọ̀fọ̀ di méjì ẹ̀yọ́mọ̀ ayá mi ní ẹ̀sìn wọn ilé ayé tá ń lò lọ́wọ́ yìí kọ̀sọ́pọ́tẹ̀yìn fẹ́ dá sí ìyàn nínú nǹkan tí wọ́n máa ẹlòmíì gbèsè ń tiẹ̀ kò lè rìn ládùúgbò máa ń torí gbèsè ẹlòmíì ọkàn fẹ́yàwó ni ọ̀tá rẹ̀ lọ́wọ́ àlẹ́ rẹ̀ ẹlòmíì lọ́kọ ni ọkọ ni èso rẹ̀ wọ́n sì máa yanjú ẹ̀ nínú fámìlì ẹlòmíì láàrin ọmọ àtàwọn bàbá àtìyá ni ẹlòmíì ẹsẹ̀ tàbí dáwò ọbọ̀rí bọ́rí bọ́rí kò rí rí bọ́ bí bá ti ń kónú kàbá ìrí kan yóò tó máa bọ́ sí kàbá ìrí èèyàn sì ní fi rí gbá kàbá ìrí kan kọ́mọ̀ rí ẹ̀sán kọ́mọ̀ rí consequences kọ́mọ̀ rí ìyà tí ń bẹ lẹ́yìn ẹ̀ gbogbo àwọn àdánwò ilé ayé ìyàtẹ̀yẹ tá a lè mẹ́nubà ẹlòmíì àti wọ́sùkù ni ìṣòro tiẹ̀ ọ̀rá ìtẹ̀ sáàmù fa kò lójú tó bọ́bá tún padà tó tún rí rìsọ́ọ̀tì wọ́n tún ní okọ̀ rẹ̀ ọ̀jáde ẹlòmíì wọ́n kó bá ní jàmá ní bẹ̀ báyìí wọ́n kó bá ní jàmá ẹlòmíín bẹ́ẹ̀ ni wọ́n ti wọ wẹ̀rẹ̀ nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́dẹ wọn nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́dẹ bẹ́ẹ̀ bá ní oṣù nǹkan yẹn ń parọ́ ni àwa bẹ ọdọ pẹ̀lú agbára rẹ̀ má fa burúkú sẹ́ni kọ̀ọ̀kan wọn lọ èyí tó wà lára wa kọlọmọsàdọ̀ ni mo kó kúlù hàrì gbogbo àwọn àdéhùn tí mo kà yìí tẹ́jìlébọ̀l àhàzán ṣé bí ṣe ṣe yìí náà sí ẹ̀yìn mi dábàá yìí ẹlòmí jẹ̀mọ́ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ láti ṣàdọ́wò gbogbo tó ṣe pátá kò sí ìtọ́tẹ̀ wọn lọ́rùn èpè wàhálà fìtínà ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sí wa ẹlòmí ò sí ni kò ní kò ní ní ìdààmú ẹ̀ ẹlòmí olówó ni owó tó ní náà ló kó sí dàmú ní wọ́n òkúkú mà lójú wọn mọ̀ sípele wọ́n mọ̀ sọ̀rọ̀ láìdá ẹ̀yẹ́ máa yá mi ẹlòmí ò sí sọ́ọ̀bù máa ń sìn inú ilé lọ́wọ́ ẹ̀ ń gbé wọ́n ti ti sọ́ọ̀bù ó sì ń kankan rẹ̀ kọ́mpìnì ẹlòmí ti fọ́dọ̀ ilé epo ẹ̀ mọ̀ láwọn koríko tí wọ́n máa wú mẹ́ àdáwò ní jama ilé epo tó dẹ́kun yìí bá lẹ́yọ̀ kan èyí lè ọlọ́run fi sọ̀tẹ́nì ayé yìí jama ẹ̀ wà ẹ̀yọ́ màá yá mi nínú Islam afọ́jú àtàrọ ńkọ́ afọ́jú àtàrọ afọ́jú àtàrọ tó tún yókè ọlọ́run fàdánwò mẹ́ta kan ọlọ́run ṣètò lómi mẹ́rin lẹ́yìn mẹ́ta ni kó tó tó sí nǹkan kan lọ́wọ́ àwọn àlùfáà wa ní ìgbà tó wá jẹ́ pé gbogbo wa náà kò sẹ́ni tí ò ní ti rán ẹni tó wá lóun ní ti rán ń parọ́ nìyí bàbá bá sọ ń parọ́ ni àfáà ní ń parọ́ ni ṣéhù yẹn ń parọ́ ni ìmáàmù yẹn ń parọ́ ni gbogbo ayé lónìí ti rán ẹni tí ò ní nǹkan kan ti rán náà lọ́lọ́ ọlọ́run nìkan ni ò ní sọ̀rọ̀ ẹ̀yọ́ máa yára nínú ẹ̀sìn wa bọ́lọ̀ bá wá rí báyìí àwọn àlùfáà ní tí ìbànújẹ́ bá wá dé tí èèyàn bá ní àwọn ẹ̀kọ́ tá táwọn yóò mú jáde tí ó kò nínú ẹ̀sìn tí ó sì ní padà sínú ẹ̀sìn náà asibarun sa'ada àwọn fáni adáwò tàwí ìmọ̀ ń ṣokùnfà wàhálà méjì fẹ́dà tí ó bá ní àwọn ìmọ̀ tàfẹ́ kàí alákọ̀ọ́kọ́ yóò máa sàìsàn ọpọlọ almaradu alhassi almanawi almaradu almanawi yóò máa sàìsàn ọpọlọ kì í ṣe kíyàn ọjà wèrè kọ́ ọmọ bugi jẹ nìkan ń pè wèrè wọ́n lànà bá Muhammad sọ̀sọ́lá anábì lọ́jọ́ kan anábì wá rí wèrè kan tí ń bugi jẹ anábì ní talilé wọ́n ní wèrè anábì ní eléyìí ṣe wèrè áza mọ̀bùtálà adán eléyìí wòye alimajinun wà mọ̀dà asọ̀lá wèrè òun lẹni tí máa ń ṣe ọlọ́ tó sì mọ̀ bó tóbi tó eléyìí ṣe wèrè akàmúníwò ẹ̀yàn màá yá mi nílẹ̀ sí Islam àìmáyé wèrè tí rìn lójú títì tó sì rúpọ̀ ọlọ́gbọ́n lòun yóò wà mọ́tò láti ilé òun náà ni ó wà fún rẹ̀ ọmọ náà lé ọmọ wèrè tẹ́pàdé ẹ̀ báyìí tẹ́mà pé ṣí wọ́n ti ọ̀rẹ́ ní bọ́ọ̀ sọ̀rọ̀ orí wà síbọ̀ tó wọ́n ń bèèrè fún báyìí láàrin títí àwọn àlùfáà wọn nígbà míì téèyàn bá ní àsìbábù sàádà yìí èèyàn ní àlùmárọ́tò àlùmọ́tò àárẹ̀ ara téèyàn máa rán tẹ́ lógun lógun lógun lógun tí ò ní response ní tí ó sì fi gbé sọ̀rọ̀ yẹn kó o lè jẹ́ nǹkan yọ kékeré kan wáyé nínú àwọn àsìbábù sàárẹ̀ àwọn alfa wọn ní alákọ̀ọ́kọ́ òun náà ní àsìbábù dì níyà ní tí máa dínú yẹn ó dùn téèyàn fi máa pàrònú rẹ nílé ayé ta wáyé àwọn mímẹ́ tó jẹ́ pé èèyàn ó lè tara bẹ̀sìn ni ó lè tara bẹ̀sìn ọmọ sẹ̀sìn ó di alùsùnà ó dẹ̀lẹ́sìn ò ní jẹ́ onífàájì mọ́ tí ọba ń ṣe fàájì kò ní pẹ̀rẹ̀ àwọn mẹ́mẹ́mẹ́ tó dé pé àsìbáàbù tọ̀bẹ̀ ìyà eléyìí àdámọ́ bọ́lọ̀ ti dá wa ni a kàn fún láwọn lọ́jíìkì kan a fún láwọn àgbékalẹ̀ kan tí wọ́n náà rí sìn pé ah kí èèyàn sí báyìí wọ́n ní ìmí àwọn àfáàwà wọn ní tí èyàn bá fẹ́ gbélé ayé dáadáa kó lọ lè ṣí tíra alukur'an kó máa lọ lè kà lámúnáṣírá sọ́tọ̀lẹ̀ ìṣẹ́ra ọlọ́run parí nǹkan síbẹ̀ ọlọ́run bá ní alamúnáṣírá láka sọ́ọ̀dẹ̀ra rẹ̀ ànábì awáláyọ̀ bànújẹ́ kù lẹ́mìí rẹ̀ ọ̀wàdọ́ àdáhùn kàwé zirak àwọn ẹrù tó le kọ́mọ́ bá pa ọ́ alladhi anqadha dhahrak àwọn bùkátà tó fẹ́ sẹ́ lẹ́yìn wa rafa'na laka dhikrak àwọn gbórúkọ rẹ̀ ga àmọ́ fa inna ma'al usri yusra lẹ́yìn ìbànújẹ́ ìdùnnú lókù lẹ́yìn kó lè kọ́rọ̀ lókù inna ma'al ọlọ́run tún rí pìtẹ̀ sọgbọ́ àní tó ti lè kọ́rọ̀ lókù lẹ́yìn fàyídá farakẹta fàún sọ́bẹ̀ tọba ti wá parí ìrun farabalẹ̀ níbi tó ti parí ìrun wà ìlàrọ̀ pé ká fàrẹ̀gà pí ọlọ́wọ́n bá rẹ̀ ṣe àdúà kọ́bọ̀ mú èyí tó kù kú nínú sòrò rẹ̀ ẹni tí ọ̀wá ní bàbá ti kírun tán ká sì tẹ́ bùkátà sí wájú òun ọlọ́run àmọ́ ọkọ̀ọ̀kọ̀ ti subhanallah ọkọ̀ọ̀kọ̀ ti yásàfúnlá àṣàfúnlá mẹ́ta alámọ́ntàṣàlá àwọn gbàdúrà tá a máa ṣe tó bá súnmọ̀ wá yẹn ọkọ̀ọ̀kọ̀ sí yẹn tó bá wá ṣe tán lọ́sẹ̀ wá tẹ́wọ́ àníbìfin nínú àwọn ààyè tádùá máa ń gbà tàṣìkò tádùá máa ń gbà òun náà ni àdúrà téèyàn bá ṣe lẹ́yìn ìgbà tó kírun tán àmọ́ lẹ́yìn ìgbà tó ti parí àwọn àṣìkárò súnnà tá a máa ń kà ní ọlọ́run ó ṣe ju àánú wò ẹ̀yàn ọmọ ayá mi ẹni tí ó wá kírun ṣe rí pé solúsùn eléyìí kò lè ṣẹlẹ̀ kò lè rí solúsùn eléyìí fi yanjú bùkátà ọlọ́mọ́sà sí wàhálà kan ẹlẹ́ẹ̀kejì alìyímánu billahi wàlà amalu salih alákọ̀ọ́kọ́ wọn náà ní alìyímánu billahi wàlà amalu salih wọn ní alákọ̀ọ́kọ́ nínú òun náà ni ká lè mójútó yí máa ní wa pẹ̀lú ọlọ́run ká sì máa ṣiṣẹ́ rí bọ́ọ̀ bá ti ń ṣiṣẹ́ rí aburú ò ní tọ̀ wá bọ́ọ̀ bá ti ń ṣaburú aburú ọ̀ máa wá bọ́ọ̀ ti ń ṣe dọ́lọ̀ ni ọmọ ṣe tọ́ọ̀ bá ti ń ṣe ọmọ ìfáìtì wàhálà sínú ayé rẹ̀ ìmánì ni àkọ́kọ́ nǹkan tí máa mú yàn dunnú láyé tí yìí fi nírí wà lẹ́ẹ̀mí ọlọ́wọ́n bá ní mani amila salihan min zakarin aw unza gbogbo ẹni tí ó bá ṣiṣẹ́ rí lọ́kùnrin lóbìnrin wa huwa mu'min tó sì tún jẹ́ olùgbàgbọ́ òdodo falanuhayyiyannahu hayatan tayyiba ọlọ́wọ́n bá ní á fún ní ìgbésí ayé tó dáa wala najziyannahum ajrahum bi àsàn lẹ́sàn lérí tó ṣe ẹ̀sán tààsán yóò dùn tó ṣe lọ àsánà á fún ní láàdá mẹ́wàá lérí ẹyọ kan nítorí pé yímánì tó lágbára ní Quran 16 aya 97 ọlọ́wọ́n bá ní alladhina amanu àwọn tó bá ní imán walam yalbisu imanahum bidhulm tí wọ́n fi òkùnkùn àti àbòsí bọ imánì wọn kí ni wọ́n ń pè lábòsí bẹ̀rùn àṣẹ ẹbọ wọn ò ṣègbéyàwó àwọn tá a wí yìí wọn ò ṣoògùn wọn ò de bàǹtẹ́mádì wọn ò síngbẹ́rẹ́ wọn ò tẹ́fá wọn ò tafá wọ́n bọ́ lọ́dún kan dúró ọlọ́run ọba ní wúlá ìkàláhùn àmùnù àwọn lẹ́mí wọ́n balẹ̀ ẹ́ẹ̀rí ìfọ̀kànbalẹ̀ nínú ayé wọn wọ̀hún mọ́tàdún àwọn ni wọ́n sì jánà ẹ̀gbọ́n tọ́lọ́run ọlọ́run láwọn yìí ni wọ́n jánà amùn ẹ̀wọ̀n tá ìfọ̀kànbalẹ̀ tó wà nínú ilé tí gbogbo ìtọ́lọ̀ ń bá ń dáwò lára rẹ̀ tí ó sì ní mi ẹ̀mí rẹ̀ tẹ́mẹ̀rọ balẹ̀ ìgbàgbọ́ ní jẹ́bẹ̀ wọ́n ní gbàgbọ́ làkọ́kọ́ àsìbábù sàádà gbogbo aláàmà tọrọkọ́ ọlọ́run sàlékún ìmánì mi sàlékún ìmánì mi torí àlékún mọ́dé tọ̀ntọ̀rọ̀ ní tọ̀ntọ̀rọ̀ ni pé kọ́lọ́ bẹ́ẹ̀ ọba ti ní ìmánì ìmánì ni òun náà ni atọ́gẹ́ẹ̀tì tó wà ní ibodè ẹ̀mí rẹ̀ táàdà wọn bá ti ń bọ̀ tí ọba ti bá yóò wọlé tó bá ti wọlé yóò wà lọ lè destroy kọ́líbù yóò lè destroy àlàáfíà ẹ̀mí yẹn. aya ilé wà ní Quran 6 aya 82 anabi wa Muhammad sallallahu anabi jokojoka anabi ni ajaba li amri al-mu'min anabi ni ìmọ̀ ní ọ̀rọ̀ olùgbàgbọ́ òdodo sá inna amrahu kullahu khayr gbogbo ọ̀rọ̀ rẹ̀ gbogbo gbèsè ayé rẹ̀ gbogbo àsìkò tẹ bábà lérí dáadáa lérí dùnú ni iná àsọ́bà ti wò sàrà wò ṣàkàrà gbogbo àti abádùnnú tá a sọ̀rọ̀ fún torí lẹ́tà àyọ̀gbà yóò dúpẹ́ wàkánà khairan lahu kó dúpẹ́ náà lórí tọwà fún òun náà ní òòrè fún òun náà sọ́bà ti dọ̀rọ̀ àsìkò tá a bá mì wò tí nǹkan lé táwọn onígbèsè ń pé abámajájá o abámajájá o fóònù eléyìí ní òun kọ́ ti fóònù báyìí tọ̀wọ́n náà tó pè salamu alaikum bóò ní ìjọ ní ìjọmọ̀rí tí ní tó ń jáde báyìí àwọn tó ń pè lọ́tún ló sí pé abáyà àríyìn mà ah, ọlọ́mọ́sà ìsọ níbẹ̀ jẹ́mọ́ gbogbo àtàbá fi àdáwò kankan sọ́bàrà yóò sì sùúrù kò ní pé ibi wọ́n lé mi dé ni o ibi wọ́n tún lé wa dé ni o nígbà tí ń ta nílé ọgbà nígbà tó ń bọ̀ láti ibi iṣẹ́ tó gba owó oṣù rẹ̀ tó ra gbogbo tó da lójú ọ̀nà tọwọ́ bẹ̀rẹ̀ sí jẹ́ tíyàwó rẹ̀ tẹ́rin rẹ̀ yẹ̀kẹ̀ ìkejì dé ni sẹ́rí lánàá tẹ̀ ń dọ́nù ni ìkejì tó délé ni òun wà nílé ilé ọ̀kan lánàá yí ni wọ̀tílìkàlẹ̀ àyàmù lòdáwìlò ha bẹ́ẹ̀ nàá náà ọlọ́wọ́n bá ní bí ẹnìkan bá rán àdáwò lọ́wọ́ má fi sí ẹ̀yẹ tó orí máa ń yí ni. anábìrin wà lẹ́dàá dálíkà ilẹ̀ ahadè lílẹ̀ lílẹ̀ mọ́min ẹnìkan ò ní nígbàdùn ayé kọjá pé lásìkò òdẹ̀ra àtàsìkò ìyàdánwò kẹ́mi rẹ̀ ó ṣe kíni kẹ́mi rẹ̀ ó balẹ̀ kínú rẹ̀ ó máa dùn àfẹnitọ́ bá ní ọlọ́mọba yìí máa ní ìwà jẹun Umar ibn Khattab ó ní tóun bá ti jí láàárọ̀ èyí tó bá ti ṣẹlẹ̀ síun nínú ayé òun inú wọn máa dùn tó bá jẹ́ ìtì ọjọ́ ìdùnnú lọ́dọ̀ tiwa ó ní òun dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ tó bá tún jẹ́ kàyọ́kù náà òun tún dúpẹ́ ó ní torí pé òun ọ̀mọ tó wà lábẹ́ àtẹ̀wò ni òun lè rò pa burú ní kọ́ òòrè ọwọ́ jẹ́ gbogbo ọjọ́ tó bá ti jí láyé ìdùnnú ni sáà àbá àwọn olówó yẹn bọ́lẹ̀ èló wọ́n ní five hundred thousand bọ́ọ̀lù ṣe fẹ́ ni ẹjá máa sọ mí ẹjá máa sọ mí ẹ mọ̀ bóyá ọlọ́run ti fẹ́ra ẹ̀mí kan nínú àwọn ọmọ àbí nínú àwọn aya ẹ̀dá kùn sí ẹ̀mí kan tó five million àmì five million tó five million tẹ̀mí kan jẹ̀mọ́ ẹ bàbá yìí máa nìdébẹ̀ ọ̀hún àwọn yóò wá pé ẹ̀ kìí kàǹkan sí ń tiẹ̀ kàǹkan sí five hundred thousand ìjọba dí owó ó ti kására ó ti kására nínú jama èyí ma yá mi àtàwákùlù alàlá ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tá ní táàfin ma gbígbàdùn nú ẹ̀mí táàfin ma nígbàdùn nú ẹ̀mí òun náà ní kéèyàn gbára tọ́lọ́n pátá má ní nǹkan mi tọ́ gbára lé ma wọ́n lè yẹ kínú wọ́n sì kọ́tù bìyí ọ wà ní ìdánilójú nínú dùá ó ní ìdánilójú nínú ọlọ́run ọba wa wípé ọba yìí ó wà lè kọ́ ọ̀dùrù alágbára ni ó ní agbára débi pé kò sí ní tọ́lọ́wọ́n bó lè ṣe kí ni kò sí ní tí ò lè ṣe ṣẹ́rí lẹ́yìn bá ti wà pé kò sí tọ́lọ́wọ́n lè ṣe ṣẹ́rí ìmánì ni àánú ọlọ́run lẹ́yìn bá ti ní nílànà ìdánilójú yẹn kò sí nǹkan kan tí ó tóbi tó tù wá tóbi lẹ́mìíyàn àmọ́ èèyàn díẹ̀ lọ́lọ́mọ ọlọ́ni wa máa ń yàtọ̀ wọ kalẹ̀ àlọ́lọ́yìn ó sì mọ̀ pé gbogbo wàhálà yìí náà kò sẹ́yìn ẹ̀ sixty four quran sixty five aya three ọlọ́wọ́n bá ní kúnlẹ̀ afárá ìtùn máa tẹ̀tẹ̀ ọ̀hún àmì dúnilá ẹ̀yin tẹ́ ń pè tí ì ọlọ́wọ́n bá ní ogun ọlọ́wọ́ bá ní afara eitum máa tẹ̀jà òun náà mi dún nílá gbogbo àwọn òṣàdílé àti gbogbo àwọn àkúnlẹ̀bọ àjọbọ tẹ́ ń lè béèrè bùkátà lọ́wọ́ àtàwọn ayé àgbà tẹ́ ń pè àtàwọn àwọn ìyá ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tẹ́ ń pè àtàwọn ṣéhù wà líyìn tẹ́ ma ń sí tẹ́ ma ń pè ní ọlọ́wọ́ bá ní afara eitum máa tẹ̀jà òun náà mi dún nílá ojú yín fọ́ ni iná ara ni ọlọ́hùn bí dúrìn ọlọ́wọ́n bá ní ìyá nábì sọ fún wọn pé ṣé wọn ò rí ni wá sọ fún wọn pé tí ọlọ́wọ́n ọba tí ọba fẹ́ fara ni aléhùn náà ká ṣe fàtò dúrìn yìí ìdí àwọn nǹkan tẹ̀ ń pè ní gbogbo wọn bí wọ́n ṣe pọ̀ tó tí wọ́n lè múnira kùsà àwọn aráàdà ní ẹ̀dẹ̀ rahma àbọ̀ ọlọ́run ọba fẹ́ kẹ́mi ọlọ́run fẹ́ sọmi lọ́lọ́lá ọfẹ́ sọmi léèyàn ọfẹ́ sọmi di ẹni tí yọ́ làmìlà ká láwùjọ aléhùn nà mú sìkà tó rahmatu yìí ọlọ́run ọba ní bí wọ́n yí pé ṣé gbogbo àwọn tí ẹ̀ ń sìn yẹn aléhùn nà mú sìkà tó rahmatu yìí ṣé wọ́n lè dí àánú ọlọ́run ọba lọ́wọ́ tí ò ní tẹ̀yàn ni dọ̀míru ni yàwó ilẹ̀ asunami wà ilẹ̀ kúlẹ̀ máa yóò di àmì àbẹ̀rẹ̀lá ọlọ́run bá ní ẹ parapọ̀ gbogbo ìran òsà ẹ sì parapọ̀ gbogbo ẹ̀yin tí wọ́n máa ń pè kí gbogbo yín pátákì ẹjọ́ wá parapọ̀ ẹ lè dí orí ọlọ́run lọ́wọ́ alihunna mumsikatu rahmatihi kuli asbi allahu alayhi yatawakkalu lil mutawakkilun ó yá sọ fún wọn yí pé ọlọ́run nìkan tó mi o òun náà ni kí gbogbo ẹni tí ó bá gbára lé òun náà ni ká máa gbára lé o àwọn àfáà ni ẹni bá ti ní tàwákùlù alàlá ìgbára lọ́lọ́wọ́n bá pátápátá ó ti ṣẹ́gun ṣètàn nínú ẹ̀mí ẹ̀ tí wọ́n bá ní bùkátà yìí èhé ọmọkọ̀ọ̀sẹ̀ kan alọ́lọ́wọ́n ṣe é la ilaha torí kò sinmi lọ́sàn kò sì sinmi ní òru ní lọ́sàn ní ṣiṣẹ́ ní òru bó láti bùkátà báyìí alọ́lọ́wọ́n ṣe é ìsàjà agbára lọ́lọ́ ọlọ́run bọ́lá àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ wọn ò ní rí ìbànújẹ́ nínú ayé wọn nítorí ìgbára lé ọlọ́run tí wọ́n ní nínú ẹ̀mí wọn Quran thirty nine ayah thirty four thirty eight ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ̀mí àsìláàbí sàáàdá nínú àwọn okùnfà téèyàn fi máa ń ní ìgbàdùn ẹ̀mí téèyàn fi máa ń ṣe rire téèyàn fi máa ń dunnú láyé tá a wà yìí àtẹ̀sílẹ̀mù lè kọ́dà lillahi min khairihi wa sharrihi kéèyàn ó juwọ́ ju sẹ́lẹ̀ fún kádàrá ọlọ́run ipe bọ́lọ̀n ṣe fẹ́ bọ́lọ̀n ṣe fẹ́ èdè kan tá a bá lẹ́nu àwọn afáwà bí kìnnìkan bá ti ṣẹlẹ̀ àní máa ṣe qadarullah wà máa ṣe fa'al bọ́lọ̀n ṣe fẹ́ nù sẹ́rẹ̀ gbogbo yẹn lè apply bọ́lọ̀n ṣe fẹ́ ẹ̀ lè apply sínú ayé kò sí tí ó dé bọ́ láyé ẹ má ní ìyá rẹ̀ kú sí àní bọ́lọ̀n ṣe fẹ́ ẹ̀jẹ̀ amúralé wọ́n ní bàbá lọ́nsì bọ́lọ̀ ṣiṣẹ́ ẹ̀já àwọn tí ò ní mọ́ni ọmọ pé kọ́dàpọ̀ tara bọ́bá tara kí ni ìgbà ṣe sékùn náà fèrè gbá lẹ́kùn kọlọ̀ lè bá bàbá ni àbí kí lẹ́fẹ́ kó ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tó àbí ìtara nìkan wá jí a ní òjijá náà wọ́n ní eh, wọ́n lẹ̀ sí fẹ́ǹbẹ̀ mọ́ a ní mọ́lọ̀ sí fẹ́ ni ìgbà fún kádàrà ọlọ́run nínú ayé ẹni òun ló kún fún oríire sórí kádàrà mi inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́run bá ní àwa la dá àwa àwọn akọ sórí ń táwọn akọ ní kò sẹ́ni tí wọ́n kojú olúfẹ́ àtìlá àkìláàmù wọ̀jẹ́ pàtó sọ́ọ̀ anábì ní ibi wọn kọ kádà láti fi gbẹ kálàmù tí wọ́n fi kọ́ wọn ti gbé kó táwọn pè bọ́yá wọ́n sì ń kọ́ lọ́wọ́ ẹ̀dàkùn ẹ̀bá yí padà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ni wà máa tọ́ṣà òun ọlọ́run bá ní ẹ̀yọ́ máa fẹ́ àmá ilá àyẹ̀ṣá àlá ṣẹ́rí ìtẹ́yìn fẹ́ ni ìgbà tí yóò ṣẹlẹ̀ sí onígbà tó bá bẹ́ fífẹ́ tòun mu tó bá ṣe déédéé fífẹ́ títí tòun lẹ́ẹ̀mà pé ń tẹ́ fẹ́ ẹ padà rí àmọ́ tí ìtẹ́yìn fẹ́ ọ̀bá ti bá ń tẹ́ mi fẹ́ mu ẹ̀ nírí ń tẹ́ fẹ́ illa an yasha Allahu rabbul alamin ọba gbogbo ayé ní sọ̀rọ̀ òun ló ní decision téèyàn bá ti wà nínú ìṣòro kan èèyàn gbà pé ọlọ́run ti sísan wa ẹrí bí tí wọ́n ní kí máa ọjà tí wọ́n láwọn gbé fún mi ìsìn ẹ̀dàkùn kí ní ìtumọ̀ ẹ̀kù sínú kádàrà mi náà ó wá ọ̀nà kádàrà mi kí ni mímọ̀ ẹni tí ó sì ní máa ní tí ò ní dáńsọ yìí òun ti ṣubú lulẹ̀ yóò ti máa gbà ẹjọ́ ti máa lọ ẹ̀ máa bọ̀ ẹjọ́ ti sá sínú ọpọlọ yóò máa wí kú Quran 81 ayah 29 la yusalu amma yafalu wa hum yusalun àyè bí ọlọ́run pé kí ló dé tó ṣe yìí Allah ni máa ń bi wá pé kí ló dé tẹ̀yìn ṣe tó bá ti ṣe ó ṣe é nu wọ́n ló ṣe sùúrù wọ́n ló ṣe sùúrù fún ọgbà fún tọ́wọ́ wá ṣe sùúrù fún yóò wà dá ọlọ́lá alámìrin tí ẹ bá lè kankan tí ẹ padà wá bá promise and faith tó bá ṣẹlẹ̀ ẹni kọ́ dàrú lọ́wọ́ máa ṣe àfà bọ́lọ̀ sí fẹ́ kádàrá ọlọ́run wọ́lọ́m aláwọ̀ máa àwìn ọba máṣà tó wọ́n sá pààrọ̀ míì fún mi nítorí tó ọlọ́run kó ṣe kíni ọlọ́run pààrọ̀ fún ọ ní dákẹ́ òótọ́ wá pé àdánwò dé òtíkà ó tún tún pààrọ̀ fún mi ìtọ́gbà lọ́mí wá fi mí pààrọ̀ fún adébọ̀wá Muhammad anábì ń sọ̀rọ̀ iman anábì ní iman anábì ní iman iman nínú kádàrà wà nínú àwọn erigun iman mẹ́fà àbí gbogbo alákàtà ń sùn tí wọ́n bá ní àwọn oníwọ́n ní máa ní o bìlá pẹ̀lọ́lọ́ ọmọláyíká ti wà kútù bí wọ́n tó sùn lè àtàmàláyíká àtàwọn òjíṣẹ́ àti tíra wà lè kí lọ parí ẹ̀jà má wà lè kọ́dárì ó lè mérí bọ́m̀bẹ̀ kádàrá ó ní máa ní mbẹ̀ káyìrì yìí akáyìrì yìí tí máa ń yọ ẹ̀rín lẹ́nu tẹ́sẹ̀ yẹn ọmọ bàbá tó ní ẹ̀jọ̀kúlẹ̀ náà torí ó ṣubú anabiwa muhammad sallallahu anabi wa idha asabaka shay anything kaba happens yo fala taqul law anni fa'altu kadha kana kadha walakin kul qadarullah wa ma sha'a fa'al gbogbo tó bá kàn nínú tẹ́mi rẹ̀ ọ̀fẹ́ láyé má máa sọ pé ah, bá a bá mà ní ìbáyìí là ọlọ́ni ọkọ̀ ọ̀nà kan ọ̀nà yẹn táyà yẹn wájú ọwá ń pé à lápẹ́ àwọn gbọ̀nà agége ni táyà yọba ti jò anábì ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ mọ́ bọ́ gbọ̀nà agége náà táyà ọ̀nà ó jò ní níjọ́ ẹ̀ wọ́n máa sọ pé wọ́n bá ti ṣe báyìí àwọn afáà ní ọ̀rọ̀ tí ni fàyín náà sọ pé bàbá mà ní báyìí là bá ṣe àlẹ́bí tó sẹ́yìn mọ̀ sọ pé láó oye láó bí ìbá jẹ pé tẹ́wọ́ jẹ pé a ṣe báyìí ni ìbá ti rí báyìí ọmọ yẹn wọ́n ní ọ̀pọ̀lá sáláìsì ah, oògùn tá a lò yẹn káàkiri a bá lọ síbítù kan báyìí ah, àwọn àfáà ní ọsibítù tẹ̀wé náà bẹ́ẹ̀ lọ́bẹ̀ náà ìjọ tí ó kù náà àlẹ́bí láó yìí máa jẹ́ ṣètánù ọwọ́lé sí yàrá ọmọ wa rorò kúrò ẹlẹ́ẹ̀kẹrin mùdáwọ̀ mọ́tò zikiri láì tààlà sẹ́rí ibi tàdé ìjàmà àṣírí ńlá gbogbo ẹni tí ọba fẹ́ máa rán wàhálẹ̀ mi wàhálẹ̀ mi lágbà ó tí mo ti sọ tí mo ń ṣe fún yàn lẹ́ẹ̀kan ó lè gba orí ayé lọ́wọ́ yàn tí yàn ta property tí ò ní ka táàrẹ bá dé èèyàn máa yá mi mùdáwọ̀ mọ́tò zikiri lá kí èèyàn máa rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ẹnu rẹ̀ ọlọ́run máa fi ń pa ìbànújẹ́ nú ẹ̀mí kù kò sí ìṣòṣì lẹ́wà láyé tí wàhálà bá ti dé kí lókun tí ọmọ ṣe ọmọ kírun wákàtí márùn dáadáa ní jàmá tó wájú obìnrin kí lásìkò rẹ̀ ọlọ́wọ́n ní alladhina amanu àwọn tó ní iman wa tatma'innu qulubuhum bi dhikrillah dhikrillah ìrántí ọlọ́wọ́n bá ti jáde lẹ́nu wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́jẹ́kẹ́ ni wọ́n balẹ̀ ala bi zikrillahi tatma'innul qulub ọlọ́run bá ní ẹ̀gbọ́ ní ẹ̀lẹ́tí kẹ́láti kẹgbọ́ ala bi zikrillahi tatma'innul qulub pẹ̀lú ìrántí ọlọ́run lẹ̀ ní fi balẹ̀ ọmọ rántí ọlọ́run ò kírun ọmọ ìwọ ọ̀rọ̀ yẹn anábì àlejò jọ ìlàtí kúrọ́tù àyíní fi sọ̀lá anábì ni wọ́n fi ìdùnnú mi sínú ọ̀run tí ìbá ti ń kírun báyìí èmi yìí rí bùkátà ayé ìṣòro ayé èmi rí rámá èmi rí ro tí ìbá ti gbá Allahu akbar Allahu akbar anábì ń sọ fún Bilal ó yá Bilal akim délẹ̀ ọ̀wọ́ ọjọ́ akim yá Bilal wọ́n Bilal dìdélẹ̀ àríhìnà fi pẹ̀rún ká wọn ìpèpè ọlọ́run kátìrún kó fi mú wa sinmi kúrò níbi wàhálà ayé tààrà wọ́n wá ń pè ọ̀hún wọ́n ń pòṣe kọ́ fẹ́ sinmi nù oògùn tó yẹ kó lò lọ́sàmù ayé ilé tí mo kà one thirteen ayé twenty eight ọlọ́ni wa mani àròdọ̀ àǹzíkiri fa ìnàlàhù ma ìṣàtàn dọ̀nka dọ̀nka ṣé wọn náà gbọ́ dọ̀nka ọlọ́run bá ní gbogbo èèyàn tí ọba máa bí ìṣèlérí kọ́ máa rántí ọlọ́run kẹ́nu rẹ̀ wọ́n má dùn lérí zikir ìgbésí ayé dọ̀hún ká ìgbésí ayé tó le ní ọmọ náà ọwọ́ ń bẹnu sọ̀rọ̀ ọwọ́ dákẹ́ arábìnrin kan láìpẹ́ ọkọ rẹ̀ ṣaláìsí bá a ṣe sọ fún pé ọkọ rẹ̀ ti kú ó sì gbàgbé ó sì ṣàlùwàlá ó sì ṣe dùwà jẹ̀mọ́ kí ni ń ṣe kí ni ń ṣe jẹ̀mọ́. ntí ọsọ di arọ̀lápàrọ̀ l'ẹsẹ òun ló wọlé ntí ọ̀wá níjọ́ arọ̀lápàrọ̀ lẹ́sẹ̀ ni ló ṣe zikir rántí ọlọ òun wà ń bá nínú ìbànújẹ́ olálùkùrá nílé ó lè gbé kọ́ ọmọ ìpéwé ojú ewé ó rò pé gbé òkè yẹn ma anzalna alayka alqur'ana litashqa ọlọ́run bá rẹ̀ ní kàlùkùránì kẹwàá sí ibú kí ni ìdákejì ńgọ́lọ́run sọ ẹ ní ma kàlùkùránì àfi kẹ́ di eléré rẹ̀ gbogbo ẹgbẹ́ ọ̀fẹ́ kọ́mọ rẹ̀ ó jẹ́ èèyàn tàbí sí kùránì ní kọ́mọ darí ẹ̀ lọ bí ìsìn

irú wàhálà ọbẹ̀ ṣẹlẹ̀ ẹwà sí alùkùránì ẹwà ká umu bá ń bínú bá mi gan ẹṣí alùkùránì ẹni gbá ọmọ ya ọyá lè lè ká ọyá mọ pọ́ láṣẹ lékè ojú owó mẹ́ta ń bẹ̀ bẹ̀ tó fi kàtá tó ní àbú ẹmọ bínú ní ọgbẹ́ wàláhì mujarrabu alùkùránì kiri ẹyọ máa yá mi nínú ẹsìn wa tí ìmá ṣe ṣe lá ilaha illallah púpọ̀ láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá lóru lọ́sàn láìlá ìlàlá bó ṣe ń sẹ́wọ̀n ìbànújẹ́ ayé sì máa yọ subhanallah alhamdulillah ọgọ́rùn kan lójúmọ́ á pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ bábá ti pẹ̀ ẹ̀ṣẹ̀ yàn rẹ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá a bá ti parẹ́ wọ́n ní kọ́dà bọ́ pọ̀ bó tó omi odò á subhanahu wa bihamdi subhanahu wa ta'ala kéèyàn máa tẹnu máa gbogbo àwọn eléyìí jẹ̀dá àwọn ìkọlù òní máa mú ìdùnnú sínú ẹ̀ yẹ́wà tí wàá kó rẹ̀ yẹ́wà pé àfa afẹ́ jẹun yẹ́wà mú twenty naira tó wà níbí yẹ́wà mú ten naira yẹ́wà papọ̀ àní thirty okùn lẹ́nu ìwọ tó wájẹ́ mílíọ̀níà ìwọ sì rán kánsà ọ̀ràn ọ̀sà látara ronú ọ̀ràn àbátẹ́nsà oní ten naira àti thirty naira ìsìn gbádùn in tó ní ni wò ní tó wò ní ni wò ní lẹ́yìn náà àdúhà nínú àwọn àníwá òzíkiri ní kí èyí fi àdúhà ṣeré ọ̀ṣogun ọ̀ṣàdúhà ọwọ́ láyé lọ́bẹ̀ta kò lè bẹ́ o bọ́ọ̀ bá ti ṣògùn kí lọ́ ọmọ ṣe dùwà ọlọ́dún àṣìkárù sọ̀bá tó ṣe lẹ́yà ṣùgbà ó ṣe lẹ́yà aṣẹ wọ́n di lóru ó ṣe lábílà ọba fẹ́rí kalẹ̀ ó fi ọlọ́run ọjà mi ọ̀tà ọlọ́run ọba ìrètí kan báyìí mo ní bùkátà báyìí dákun ṣàánú mi lérí ọmọ lérí aya lérí ọmọ lérí ọkọ lérí fẹ́rí kalẹ̀ ọlọ́run ọbọ yóò ṣe wá ṣàánú rẹ̀ ìmọ̀ àṣàdúrà ọlọ́run fi mú ìbànújẹ́ kónú ayé yẹn sebinu rẹ̀ bàjẹ́ mbẹ́ kí ló wí mbẹ́ pẹ́lú àwọn bá fi sọ ìbànújẹ́ rẹ̀ di ìdùnnú la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ẹ̀yọ́ màá yára mi nílẹ̀ islam ètò wa ga jù nínú tọ́lọ̀ máa fi mú ìbànújẹ́ kú fún yẹn nínú askar àti istighfar ní kí n máa tọrọ àfojì ọ̀dọ̀ ọlọ́run anábì ní máa ń lẹ̀ sẹ́mọ̀ istighfar gbogbo ẹni máa ń sẹ́ ọlọ́run yóò sì yọ ọkọ̀ nù ẹ̀mí ọlọ́run má bàjọ́ bá fún ọmọ ìkú lè dé kí n má kàrájà tí máa ń bẹ́nu àhámà gbèsè àhámà wàhálà àhámà òsì àhámà rẹ̀ ọlọ́run padà yọ ọkọ̀ mbẹ tí istikfaru bá pọ̀ asitẹ̀kifara wa tóbi ni a máa fi panu ni gbogbo àwọn sẹ́kù wa sẹ́kù ìgbọ̀n bá sọ̀rọ̀ ìmọ̀ wòlá ọ̀tá àyà tẹ́ bá jòkó tí wọn kí tó bẹ̀rẹ̀ muhabara wọ́n ní bàbá máa ń jẹnu àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n ní táwọn máa ń gbọ́ tí bàbá máa ń wí dùn ní asitẹ̀kifara wa tóbi ni asitẹ̀kifara wa tóbi ni àwọn tó jẹ́ pé wọn ò rí náà wọn ò rí bàjẹ́ kankan wọ́n sì tọ́ntọ́rọ astaghfirullah tó bèèrè aláàlámà Sheikh Abdulaziz ibn Baz àwọn afáàtíwá ulaika àbáyí alùbídà ulaika àbáyí àwọn bàbá àtiwá fajini bi mithlihim ẹmúrù wọn wá lágbàáyé ìdá jama àti ní ya jẹ̀rìrò lè màjá mẹ́wò ẹjẹ́ àpẹ conference kakotí àjáde kakotí àjáde ọ̀kan wọn ń yanu ń yanu ń pàdé ó ní ibùdó báàbì tí ó ṣe láyé wọ́n ní ara tó ṣe náà ní bàbá rẹ̀ ara tí ibùdó báàbì ṣe ní bàbá rẹ̀ nítorí àwọn ni wọ́n yí ẹ̀sìn ní maka tí bàbá jẹ́ ti lọ maka tó ti gbẹ̀ṣẹ̀ wálé ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sí wa rahimahumullahu rahmatan wasi'a nínú àwọn àdúrà táwọn afáàní ká máa ṣe tó bá ti fẹ́ jáde ńlẹ̀ bisimilayi tawakkaltu ala Allah wàlá haúlà wàlá quwwata illa billah èyí ló ṣe jáde bó ṣe wọ́n lọ ní ọ̀wà ní dákẹ́ la haúlà wàlá quwwata illa billah bó bá jáde ńlẹ̀ pẹ̀lú ìbànújẹ́ ò ní darí dé pẹ̀lú ìbànújẹ́ pẹ̀lú ìyàtọ̀ ọlọ́ kò sí ìyípadà fún kankan kò sí ẹni tí ó yípadà kò ságbára tó fi yípadà illa billah àbí pẹ̀lú agbára ọlọ́run ẹ̀yọ́ máa yábí nínú ẹ̀sìn wa wọ́n ní nínú asbabu sa'ada ta'allum al-ilm ash-shar'i kéèyàn ó lè ju rẹ̀ sílé kíw al-ilm min asbabu sa'ada kéèyàn ó

wọ́n gbẹ́ra wọ́n gba orúkọ akẹ́ ẹ̀wọ̀n dágbè lákẹ́ yẹn awó òdòbìlà ìmọ̀mọ̀ jáde sí rẹ̀ wọ́n ní ìmọ̀mọ̀ travel ń bẹ́nu gbó ní ọdún ságbẹ́rẹ́ fún kò sí ìmánì kankan lára ẹ̀jẹ̀ máa àwọn afá ní kò ní máa àwọn èèyàn ní ẹni bá ní màmá ń dúró tọ́lọ́ ni nǹkan kan ò sì ní nìyí ìmà wọn ni oyin ṣe ọ̀pọ̀lọpọ̀ lómi ìṣòro tó ní òun náà nìṣòro pé kò kéwú kó lè máa báàbò ayọ̀ ọlọ́run ẹ̀gbọ́jàmá kọ̀ máa halálì àti àárọ̀ bọ́bá ti wá lọ lè rọ́lù ó ti é yọba agbóhun ní ìṣòro mímọ́ ń kéhùn ni ìbájí ní ìṣòro tó níyẹn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn olùfọ́nà wọn ni ìmáàjò kó tí àwọn àfáà ulama rabbaniyyun kọ́lọ̀ mọ́sàlẹ̀ sàwánà lọ́kàn nínú wọn ìmọ̀ àjòkó tí àwọn àlùfẹ́ẹ̀sì wọ́n ní máa mú bànújẹ́ kò ní ayé yẹn àwọn sálàf wọ́n ní ẹni tí ń jẹ́ ni ọlọ́run òun náà lẹ́ni tó ọdọ́dọ̀ rẹ̀ tí ń sì rán létí ọlọ́run ẹni tó ọdọ́dọ̀ rẹ̀ tí ń sì rán létí ọlọ́run òun náà ni wọ́n ń pèlè ní ọlọ́run abẹnitọ́ ọdọ́dọ̀ rẹ̀ tọ́jẹ́ pé ìmánì ẹnu wọn bá tó gbé dọ́dọ̀ rẹ̀ ó sì tún gbà kú lára rẹ̀ ìpè àfá àfá máa wòrá owó bàbá kan bẹ tó wọ́n bá mi láì gbẹ́ yìí ó ní òun sì sẹ̀dé láti gbòòrò ni ó ní tó ń gbọ́n bí yàtọ̀ ní tó ń gbọ́n gbòòrò wọn ni à irú ẹ̀ ń bẹ́ ń gbòòrò náà wọ́n ni ó ní ìmáàmù sẹ́kà mọ̀ o ilé ayé ọ̀rọ̀rùn bó ṣe ń wo ìmáàmù Jamiu ó ní wọ́n lè wẹ́gbẹ́ kan wọ ní o ó lè wọ́n ní ẹgbẹ́ bó sí ẹgbẹ́ kọ̀rífù àbí ẹgbẹ́ ansarudi èwo ni ẹni ká lè jọ yìí ń bẹ̀ ó ní jòkó bẹ̀ ó lè wẹ́gbẹ́ àgbà kan wọ ní ẹni ìmáàni tí ń tí ń sí yìí ń gbé lọ́dọ̀ máàmù ìmáàmù tó kírímínà lọ pàmùtàzù ayúwà lè mójú rímọ̀ ọlọ́wọ́n bá ní ẹ̀yìn kírímínà yìí lẹ́ni ìjọ alìkìyàmà lẹ́ni ẹ yàtọ̀ ìyàtà àti jẹ yàtọ̀ ẹ̀yìn mójú rímọ̀ àwọn lẹ́bọ̀ ọlọ́wọ́n bá ń bá rúmbẹ̀ àwọn mójú rímọ̀ ọ̀hún pàpẹ̀ mara pẹ́ni ọlọ́ni ọwọ́ ń darí àyè àwọn èèyàn lọ́dọ̀ ọ̀tá ọlọ́run ibi kan lọ́dẹ̀ bọ́ta ọlọ́run àbí ẹbọ kìí sẹ̀ta ọlọ́run ká lè tún kéwú kéjàmá bí ó sì tún ké nígbà àwọn ọmọ kéwú rẹ ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n padà kéwú wọ́n padà máa kọ́ àmọ́ kí ilé ẹ̀ tó má tí wọ́n lórí tó ti gbọ́ náà bá sún náà sọ torí òòrùn tó ní tẹ́nìkan kò àsìbáàbù sàádà ìbádàlá nǹkan tínú èèyàn fi máa ń dùn lé ayé èèyàn máa yá mi wọ́n ní èèyàn máa lọ lè kẹ́kọ̀ọ́ yóò máa jòkóta àwọn àlùfẹ́sìn tí ọba lọ hálùkọ àwọn àfáà gidi gbogbo ìbànújẹ́ tí ọba gbé lọbẹ̀ ó sì gbé e kú ó gbé mi ó gbé ó bá ọ̀nà pé ó kú mbẹ ó sì ní sí nǹkan kan nínú ẹ̀mí rẹ̀ etí rẹ̀ nìkan wọ́n bá sọ̀rọ̀ ọpọlọ rẹ̀ nìkan wọ́n bá sọ̀rọ̀ nínú àsìbáàbù sàádà kéèyàn máa dùn àwọn èèyàn nú kọ́ máa jẹ́ kí inú àwọn èèyàn máa dùn sórí tẹ́nìkan bá ti ń dunnú nípasẹ̀ rẹ̀ wọn náà ní ìbànújẹ́ ọlọ́run ti parí ẹ̀ bẹ́ẹ̀ bàbá múnukọ́ yìí ó ní ọlọ́run ti parí ẹ̀ bẹ́ẹ̀ tọ́ bá ti bòyàn láṣìírí bàbá múnukọ́ yìí mo sọ pé ọlọ́run ó bò láṣìírí tọ́ bá ti dùn yàn nú ọlọ́run ó dùn ọ̀run tó bá ti gbé ṣòro kú fún yàn ọlọ́run ó gbé tiẹ̀ náà kú bọ́ bá ti fàyàn sókè wọ́n fà wọ́n náà sókè. alìjẹsà ò lè ìsán ilẹ̀ lè ìsán ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá ti ṣe dáadáa kan dáadáa lèyàn fi rọ́pò ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo tó bá ti fẹ́ kí ìwọ náà wà nínú ọdún nínú comfort ṣáì máa plan comfort fún àwọn èèyàn máa plan bí yóò ṣe dẹ̀ wọ́n la tó bá ti dẹ̀ wọ́n la títẹ̀ náà ní dúró àwọn àlùfáà ní inú àwọn àṣìráàrù tó wà lábẹ́ kí ẹmọ gbogbo ṣe ayé dọ̀nà ọlọ oṣù kó ten thousand lọ́wọ́ alibara alákọ̀ọ́kọ́ fún one thousand alibara ẹlẹ́kẹ̀ẹ́jì one thousand alibara ẹlẹ́kẹ̀ẹ́ta one thousand ẹ̀yẹ́ náà million sí ó fún yàn lóúnjẹ náà anábìrin máa ń kánà gbogbo ẹni tí yìí bá bí àbùkátà ọmọ àyá kan ọlọ́run ọgbọ́ ọmọ bí àbùkátà tiẹ̀ náà eléyìí ọlọ́run ti parí ẹ̀ ọ̀fẹ́ kí ni ọ̀rọ̀ máa àbí ibi tá a kólé nínú kí ló ṣe jàmá àwọn èèyàn ọgbà owó owó ọgbà kò sí kerosene nínú so bó ni ọ̀dọ̀ yalágbájá ọ̀nà àwọn náà ti kílòsì kí láwọ̀ á jẹ báyìí ó sì ló ń jẹ ńlẹ̀ kò ní ìdíkan tí wà sí fún ọ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n lẹ́yìn tó bá ti fi aṣọ bọ̀yàn lọ́rùn òun náà ní ẹni ìhòòhò ẹni tó bá gbé tó bí abùkátà yẹn wọ́n ní bùkátà tẹ̀ ọlọ́run rẹ̀ ní tí bá bí yẹ gbogbo àwọn tí ayé wọn ń da nínú àwọn olówó dáadáa tí wọ́n ń ṣe nù o ẹni tí fámìlì ti ń jẹun lọ́dọ̀ dráìfà wọn nìkan wọ́n fẹ́ tó ń rẹ́dì lọ́dọ̀ dráìfà rẹ̀ kátó ń gbé owó rẹ̀ ọ̀tán kò dé tán o nítorí pé ìdùnnú yọ̀mọ̀ gbélé ńlé wọn ni torí àwọn ilé kan náà ń nípasẹ̀ wọn ọba ti wá ya ohun tọ wọn náà má retí nǹkan kan ọlọ́run sọ níbẹ̀ kwan fifty five aya sixty àlàyé ti rọ́pù bí ní àmì láì àlẹ́yìn wà ṣùkú là àwọn àlùfáà ni wọ́n ní nínú àwọn àsìbábù sàádà tí ìmọ̀ fi ń gbígbé ṣe ayé dùnú òun náà ni kéèyàn mọ orí ọlọ́run ní oore sórí tọ́ ọba ti mọ orí ọlọ́run lóore inú ìbànújẹ́ ni yóò kù sí ọmọ wa fi orí ọlọ́run tó ṣe fún ọ ọmọ fi kọ̀ǹpíà èyí tí o ti ṣe àwọn àlùfáà àti bẹ́yìn bá nílà ká inú èyí ọmọ pé èyí tó lọ́n ti ṣe lọ́pọ̀ ju èyí tí ò sì ṣe lọ èyí tó dùn wá nú òun lọ́pọ̀ ju èyí tí ń bà wá ní inú jẹ́ pàṣẹ́ntéjì ni ó gbé sí ẹgbẹ́ ara wọn inú ọ̀rọ̀ ọmọ wa dùn àtàbá ní nǹkan bá yà lé àbá ibi ilé ìlọ́lọ́nsì tàbá ní alé nǹkan bá yà àbá tí bá wọn mọ ní ọmọ bẹ̀rẹ̀ láfẹ́ tàbá ní mọ fẹ́ tajà ìrìta alhamdulillah ṣe bí kankan ní òṣèwáyìí orúwà orúwà ibùnú ṣùgbẹ́ wọ́n nígbà tí ó ní kòkòrò lẹ́sẹ̀ wọ́n wá gé ẹsẹ̀ àwọn èèyàn wá ń káwọ́ lérí fún pé ah ẹlẹ́sẹ̀ kan ló fẹ́ dà yìí ó ní alhamdulillahi alama akaza wala òṣùkúrú alama abuka mo dúpẹ́ fọ́lọ́run lérí èyí tó gbà wọ́n wá dúpẹ́ fọ́lọ́run lérí èyí tó filẹ̀ tó bá gba méjèèjì kí ní ṣe fọ́lọ́ ọmọ fi kọ̀ǹpí ara wọn ni ọwá fi ìbànújẹ́ ẹyọ kan tọ́lọ̀ ń fi bànújẹ́ ọ̀wájú ọmọ orí tọ́lọ̀ ń fi fọmọ ọ̀wá ṣe ká sí kankan wọ́n sì gbé orí ìwà wọlé tẹ́jẹ̀ ń sàn àwọn ọmọ rẹ̀ méjì tó bí wọ́n bá ní bàbá ti dé bàbá ti dé o wọ́n dígbé bàbá dé o làwọn bá ní bàbá bàbá bàbá bàbá lọ́kàn bá tún ẹsẹ̀ rẹ̀ bá tún yẹ lòun bá tún fi rí gbálẹ̀ lọ́ba kú wọ́n bá gbé wa bá wọ́rọ́wà wọ́rọ́wà ni àwọn méjèèjì àbẹ́ ọ̀kan wọ́n lọ́kàn náà ọ̀kan lókun lákàlhamdu alama alhasta wà lákàṣukuru alama abukaita mo dúpẹ́ lérè yìí tó gbà mo wá dúpẹ́ lérè yìí tó filẹ̀ tó bá gba àwọn méjèèjì kí ní ṣe fún wọn lọ ọwọ́ ń fi rí gbárí òòrùn nu yàrá kan tó ọkọ ni wọ́n bàgbá àwọn míì bẹ́ẹ̀ tọ́jú jama abẹ́ bíríìjì wọn sùn ọwọ́ ń pè é sílé náà làwọn kọ́ self ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ni wa ìta odò ní ìmọ̀tàláhì láti oṣù wa tẹ́bánà ẹ̀ máa ka ìdẹ̀ra ọlọ́run ẹ̀lẹ́ kàádọ́ Quran 14 ayat 34 ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa la in shakartum la azidannakum tẹ́bá dúpẹ́ tilẹ̀ á ní mi anabi ayub nígbà tó rẹ̀ fún eighteen years ìyàwó ẹ̀ alátẹ́lẹ̀ wà rọ́bà ó ní ti ọlọ́wọ́n bá kó sànú rẹ̀ ó ní ọlọ́wọ́n bá olójú ń tìmí àṣàhìn rọ́bì àfáàní lè àrùbáyé nà sànà wọ́n fún mi àlàáfíà fún ogójì ọdún forty years mo wá sàárẹ̀ lè ti eighteen years péré ọdún méjìdínlógún péré mo fi sàárẹ̀ ẹ wù àsìkò tó fi fún mi àlàáfíà ẹ wù àsìkò tó mo fi sàárẹ̀ ojú ọlọ́run tì mí kásẹ̀ pé mo sàárẹ̀ fún forty years ni tó ṣe déédéé ara wọn ìbá tẹ́wọ́ sọ́lọ́ wọn bá àmọ́ dún tì mí àánú yẹn pọ̀ lérí mi ó fún mi lálàáfíà fún forty years. ìwọ wá sàárẹ̀ ọ̀sẹ̀ mẹ́rin wọ́n wá ń pè wọ́n fẹ́ gbé lọ́dọ̀ bàbá kan bàbá ọmọ náà ní ọ̀jẹ̀ bàbá tí wọ́n ní wọ́n fẹ́ sin tọ́lọ́hún lè sin wọ́n náà tó lè bá ń kọ́ ọ̀fẹ́ sinmi mọ́nà kọ́lọ́mọ́sà já sinmi nínú ẹ̀mí wa ẹ̀yọ́ máa yáwa nílẹ̀ ẹ̀sìn wa anábì ni àwọn afá ni nínú asbabu asàádà adamu natori ilaman fi fawq ilaman fi fawq ilaman fi fawq gbogbo ẹni tó wà lókè tó ju ọ lọ má máa wò wọ́n ẹni tí ọ̀dà fún tó ọ ní kọ́ máa ṣe kíni ní kọ́ máa wò Ànábì ní oúnjẹ ila man huwa asfala minkum ila man huwa asfala minkum ẹ máa wo ẹni tó kéré sí wala tanzuru ila man huwa fawqakum ẹ máa wo ẹni tó wà lókè yìí fa innahu ajdaru an la tasdaru ni'matallah bẹ́ẹ̀ bá ń wo ẹni tó wà lókè yìí ní dúpẹ́ ẹ̀ ní dúpẹ́ ọ̀pọ̀ òdúpẹ́ o bá ti jòkólẹ̀ yìí dágbé alhamdulillah àtàkùn fọ́lẹ́nu ni àdúpẹ́ nítorí pé bí a ń lọ là ń wò àwọ́ bí a ti kú ò ibi tó lọ lò ń wò ọwọ́ bí tó ti kú ò sọ́ọ́rán ti abúlé mi wọ́n ti yọ ẹ́ ti gbọ́ ọkọ́ lọ́wọ́ rẹ̀ sọ́ọ́rán ti ìmọ̀ ti gbọ́ ọkọ́ lẹ́yìn ti bẹ̀rù lérí ẹ̀ náà ti gbà pẹ̀lẹ́ sùn lérí rẹ̀ ibi ó ti sọmọ ọ̀dọ̀ àwọn àlùfáà ni a máa sẹ̀ lọ́hùn téèyàn bá ń ro nípa àwọn tó lókè kò ní dunnú àhà àtúkọ́ máa wo ìsàlẹ̀ tẹ́rí káyáyọ kàyín àwọn afá ká síbẹ̀ alìkọ̀nà à tíyàn oní contentment eré gbogbo tó lọ́mbà sẹ́fún ọ̀kanú àwọn afá oní ìdá máa ń fún tàdá kọlìbí ń kọ̀nà ẹ̀yìn onítọ̀ bá lè ní ayọ̀ kan tọwà kọ̀ǹtẹ́ǹtì lérí ntọ́lọ̀ ń pín fún ọ ntọ́lọ̀ ń ṣe fún ọ ó tó ọ ń ṣe dùn ọ̀nù wà á ń ta wà máa lù wà máa wà á ń ta wà máa lè kò dúnìyà àtàwà wà á ń ta wà máa lè kò dúnìyà àtàwà wà àti pírẹsidẹ́ǹtì nínú yín ẹ̀yin méjèèjì bákan náà nìyí bóun ṣe ń gbádùn nínú ac ìwọ́n náà máa gbádùn nínú abẹ́gi iwájú ilé rẹ̀ tẹ́ẹ̀ méjì sẹ́ni comfort síbi tó dùn wọ́n ju fàrándà rẹ ilé yàrá kan tọkọ nù tó máa fi abẹ̀bẹ̀ báyìí bí wọ́n ní kí lọ́kọ̀ tó máa pín iná mi ètò ọkọ̀ náà máa máa ń ṣe méjìlá lọ́dún ẹ̀wà yọmísẹ́ ṣẹlẹ́ nìkan lọ́ra rẹ̀ tó jẹ́ pé kò fi búlọ́ọ̀kù lébẹ̀ tẹ jáde láyé ẹlòmíì jẹba mùsùlùmí sunday sunday ní ọmọ lọ lè sinmi lérí ilẹ̀ rẹ̀ kò sì kọ́ tí ìdarúgbó ìkọ́ náà dìbò yìí sì dúpẹ́ òun náà tún dúpẹ́ àbí kò ní dúpẹ́ fún onílẹ̀ ọwọ́ di kàrá gíga kò ní jọ́ta tí kò mọ́ fẹ́ jagun ilẹ̀ tí máa tó ṣe ti ní ìrẹ́dọ̀dọ̀ àbí lóṣooṣù anẹ́bà muhammad ní man asbaha minkum amin àfi sírìbì ẹni pẹ̀lẹ́pẹ̀lẹ́ anẹ́bìnrin kọ̀ọ̀kan ẹni tó bá jí ẹ̀sùn ní ọsibítù alẹ́bìnrin kọ́ ṣẹlẹ̀ sí ẹ̀ńdà òkútu yàwó mi yìí ó sì ní dèdè tí ọjà lójúmọ́ nìkan wàkà ànàmọ́ ẹ̀ẹ́sàtì láwùjọ dúnìyà anábì ní kọ̀ mú rẹ̀ tọ́lọ̀ ń ṣe fún òun ni ìtọ́lọ̀ ń ṣe fún yẹn bí ìgbà tọ́lọ̀ ń kó gbogbo ayé lè lọ́wọ́ ìtàwọn afáàkà alẹ́ ń ṣe bí amàlẹ́ mẹ́lẹ́ àmàlẹ́ nùbà lè wá sẹ́wọ̀n àwọn afáàní nínú tínú rúfin máa dùn ní kó oníṣẹ́ tó máa ṣe tó o bá ń jòkó nínú ilé bóyá ìṣẹ́bọ ni bóyá okò lẹ́nu sẹ́ni bóyá wọ́n fún ọ ní ìsinmi ọlọ́jọ́ gbẹrẹ gbọ́rọ̀ wọ́n ní bọ́ bá ti ń jòkó nínú ilé inú rò nílùú o torí bẹ́ẹ̀ bá ti jòkó báyìí àṣetá ni wọ́n máa pàpẹ́kọ fún yàn wọ́n ní ìbànújẹ́ yín máa wẹ́ ni tí ń dá jòkó nulé máa wákàtí àwọn àlùfáà ní wá iṣẹ́ kan tó máa ṣe tó bá ti bí sì ò ní ronú tí nǹkan bá ṣẹlẹ̀ sọ lábónú lè wà nǹkan tó máa ṣe tó fi tún bísí mọ́ bísí lérí tó ń ṣe bá parí lé tàwọn tún ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ tún ṣe ìgbà tí ìdọ́wà lẹ́ oorun ti dé ọkàn kí wítìrì ló fẹ̀ kẹ́ nílẹ̀ láàárọ̀ ọjọ́ kejì báyìí ó tún gbé pépà ọ̀ wá sẹ́fún rẹ̀ bọ́ọ̀ bá ti ní tẹ́ àwọn àlùfáà ní ilé rẹ̀ ní ìbànújọ́ wa ṣe kí ni ní ọmọ wa jòkó kọ́lọ́mọ́sà sọ ní bẹ́ẹ̀ ànábì wa Muhammad sallam alábìnrin ẹ̀hìrì sàlámà yá ń fa òkà gbìyànjú kọ wọ́n àkàkà tí ọmọ sí ọ láǹfààní ayé ẹ kọ wọ́n wọ́n àlọ́ pẹ̀lú ọlọ́run wà látàájí mọ́mọ́ sọ pé kò possible kò lè ṣe é ṣe i can't do it you can o lè ṣe púpọ̀ o lè ṣe gángan wípé ah sáwà lè mẹ́kẹ̀ báyìí o lè mẹ́kẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú kankan ọ̀fẹ́ ta mọ́tò àbí ọ̀fẹ́ ta mọ́tò ẹ́ máa ta ọkọ̀ kẹ̀kẹ́ wọ́n kẹ̀kẹ́ oníkìní kẹ̀kẹ́ oníke mọ́tò oníke kọ́kọ́ bẹ̀rẹ̀ mata kọ́ padà yà padà mata mọ́tò òjìbù start with something ọwájú kò láni ẹ kò síṣẹ́ ní àwọn alumini ọwá tí a yìí àwọn èèyàn kọ́lé ní mú tàwà mọ́ ọwá gbọ́wọ́ lẹ́yà nínú ṣọ́ọ̀bù abatẹ́nsàn torí ọwọ́ màá ronú ni ọwá ní mọ́tò tó kọjá pín lèmi ọ̀rọ̀ ayé láyé mi èṣù náà ní sọ fún alẹ́lá mi alánàtọ̀ọ̀nà wọ́n tó níṣẹ́ ẹ̀tẹ́ èṣù náà ni ọwọ́ adáwọn ẹ̀kẹ́ ṣe nǹkan rí ọmọ abínú nígbà tó rí kan sí ó rí ẹni sí dẹ́kìn ọmọ àtọ̀rọ̀ kọjá nígbà tó rí kan sí bísí something gbéyàn darúgbó gan àbá àwọn ẹ̀kọ́ bàbá kan sí bàbá kan wá bá ṣiṣẹ́ bíríkìlẹ̀ ní ọdún kan nígbà tá à ń kọ́ ọmọ sí ìdí Eh, ọ̀kan náà àwọn ẹ̀ṣẹ́ níbọ̀ wà báyẹn sí níbọ̀ nílé àbúrò náà fẹ́ lébọ̀ àwọn tá máa ń kó àwọn lébọ̀ àti máa ń gbé tí wọ́n gbé pọnpá ọ̀kan wọ́n ń ṣe àrífín sí bàbá náà àwọn àtàjọ jẹ́ sàwáwò ọ̀gá tó kọ́ wọn wá ní wọ́n bí sọ́jú bàbá wọn ọmọ rẹ̀ ti kọ́ tírí pẹ̀lú fìlàtì fún ó sì wà London ọmọ rẹ̀ bíríkìlà sí ni bàbá tẹ́lẹ̀ bàbá lọ́wọ́ ní ilé tóun jòkó ni òun rí i pé òun ní pẹ́ kú lòun wá òfin ọ̀dà tó wọ́n wá nǹkan tó wọ́n ṣe kí ni tó wọ́n máa ṣe ó ní sọ orí owó iṣẹ́ kàǹsán fún yín ó lè gbàgbé ìtẹ̀ sí mi lọ́wọ́ tí ọmọ lọlé tí ò ní ríro ó kà bí ìṣẹ̀lẹ̀ nìkan kan lóṣòrí ẹ̀wá táìtì ó kọ́ sọ́ra ẹ̀ mọ́rin fẹ́ o bàbá ti máa fẹ́ wọ́n fún jàmbá nígbà tó bá ti ní kankan ṣe àwọn olùfọ́ àwọn nínú àtúbàbù sàádà òun ni kí ẹ ó gbàgbé tó ti lọ àwọn olùfẹ́ ni sọ́rí ntí ọba ti bọ́ ẹni ó ti kú ẹni ó ti lọ nítorí ti bọ́ nítorí ti sọ̀rọ̀ má ronú lérí ẹ̀ tọba fẹ́ sọ wọ́n nítorí pé kúlá yusibana illa ma kataba Allahu lana wa maulana bọ́ọ̀lù ṣe kọ́ nìyẹn èyí ni kọ́ ọmọ wárò fi ànálẹ̀ wọ́n nítorí kú sórí òòrùn tó yọ ni bí ṣe ń lọ yẹ ó ti kú ní ibùyọ kò lè padà síbẹ̀ mọ́ ń lọ bùwọ́ ni wọ́n ní sọ orí odò omi tó ti kú ní orísun rẹ̀ kò lè padà síbẹ̀ wọ́n ní wọ́pọ̀ ya kọ́lọ̀ lè ronú wípé sọ ọ̀rọ̀ ọmọ tó ti jáde nù yẹ ó ti jáde náà kò lè padà sábẹ̀ tó bá ti lé gbogbo àwọn yẹn dá padà ní tó ti lọ kò lè dá padà má wàá fi àná kò fi bá ọdún ìní rẹ̀ jẹ́ nínú táwọn alifaka òun náà ni pé sẹ́ríkùlù mọ̀sítàkùbà lè la fọ̀lá ọ̀la ọ̀la tí o ti dédè mọ́jọ́ bò ní jẹ́ ẹlòmí o lè ti ń jà níbi sẹ́ǹsì o lè njẹ́ ọ̀jẹ́ lọ́la ni ọ̀la tí o ti bàbí òde ọ̀la tí o ti màbó náà dọ̀la ẹ̀ǹkú méjì yàtọ̀ síra wọn o sẹ̀ǹgbọ́lọ̀ ló lè fa ayé lálẹ́ òkúta wá o ọmọ bọ́lá òde ìwọ́n kọ́ ọmọ bọ́dọ̀la ọwá ń fi ìbànújẹ́ tí ò jíde ọwá fi ń ba ìní tó ń ṣe ọwá fi ń ba ayé rẹ̀ jẹ́ ọwá ó lọ ọwá ń pè à kalẹ̀ náà ni wọ́n pàdé ẹnìkan jó ni ó ní gbogbo tá ń ṣe yìí náà à ń torí ọ̀la ni torí àtàbá darúgbó ni kò wá kò wò ní kò ẹ̀sìn náà ò dán mọ́ra ní nǹkan dára ẹ̀ láàmú ní lọ ní bọ̀ ní lọ ní bọ̀ láìpẹ́ ìlú jáde láyé náà gbogbo property tó wá kólẹ̀ pátámọ́ nítorí ọ̀la ọ̀la náà àwọn olùfà ní káfọ̀lálẹ̀ kámọ́fọ̀lá ba èmi jẹ́ gbára lọ́lọ́wọ́n bá máa ṣiṣẹ́ kọ̀dẹ̀ máa ṣàdúrà fọ̀lálẹ̀ fún ẹni tó ní ọ̀la nínú táwọn afáàkà wọn náà ni pé má lè wá kọ̀kọ̀ èyí tó ti lọ àti èyí tí ń bọ̀ lọ́dọ̀ ẹnì kankan bọ́ bá ti lọ lè wọṣẹ́ àwọn òní sáláì mọ́rin kankan tí wọ́n fi fọ̀ ó wọlé débi tó ti wọṣẹ́ ká ní ah, ifá ọ̀sọ̀rọ̀ lẹ́ni àbí ní ìyẹ̀pẹ̀ ọ̀sọ̀rọ̀ lẹ́ni àbí wọ́n ní tẹ̀sùká ọ̀sọ̀rọ̀ lẹ́ni àbí wọ́n ní lẹ́ni o àrínà lẹ́ni o ọjọ́ ọ̀dá yóò wí kankan sáádà ni bọ́bá lọ́ra mọ́tò ọwọ́ wàhálà bọ́bá lò nira mọ́tò ọwọ́ fìtínà tọ́bá ní yọ́dá fún ọwọ́ wàhálà wọ́n ní yọ́dá fún mi lọ́dún ní yọ́dá fún mi ọ̀nẹ́bọn ní ó fi dáa tọ́bá ní òní dáa fún ọ̀nà ọwọ́ wàhálà ọmọ ti sọ wọ́n ní òní dáa fún kò sí ìdí wọ́n sọ fún ọmọ bẹ́ẹ̀ tẹ́ ó sinmi láyé rẹ̀ wọ́n ní tọ́ba ti tẹ́ wàhálà nú ẹ̀mí má lọ lè yẹ̀ ẹmọ́ mọ́sọ́ máa tọgún lónìí ó ní ń ní irọ́ ní o ẹni tó wá wùsáàbì ó ti kọ́kọ́ kanlẹ̀kùn tí ń béèrè pé ta ló wà ní ojú ọ̀nà ẹni tí ọ̀mẹ́ni tó wà lẹ́yìn lẹ́kùn ni ó máa ìtọ́pamọ́ fún 40 years ẹ̀dẹ́kùn tán wá mi wálé sẹ̀mùkú ń béèrè àwọn afáà ni àá ọyẹ kó ti rí nínú pẹ̀lẹ́ rẹ̀ àti pápó òṣètọ́nì tó gbé sí ilé yẹn tàbí ní kìmí àá òun béèrè síríìsì ọmọ ọmọṣẹ́wò òpùrọ́ kàdà dẹ̀jáàlì ọmọdékùn dẹ̀jáàlì àwọn tí wọ́n bá lé oníjẹ́ náà ń dẹ̀jáàlì tí wọ́n bá ẹ̀mí jẹ́ kéèyàn lè sinmi má jama àwọn afá nínú àwọn nǹkan tí èèyàn fi máa ń sinmi nínú ayé òun náà ni pé sórí nípa àrọ̀ ọ̀bá ká látòkùdímù àlàámá látòkùdímù ìdí ìpààrọ̀ ọ̀bá ká má ṣe kí ni má lọ tèé dáwọ́ lé ọgbà 15,000 ó lè gba 3 bedroom flat 15,000 nígbà ló fi bàbá ọwọ́ bẹ́ẹ̀ sí ìyàwó ní wọ́n ti ju sísà yẹn kò jẹ́ kí sísà ọmọ lẹ́bù ẹ̀ ọwọ́ lè gbalé 3 bedroom flat àwọn ẹbí àtàrà wọn bá dáwó wọ́n sàṣẹ̀ rí kàná àtowó ìyàwó àtowó gíftì gbogbo ẹ̀ wọ́n sá lẹ̀ mara wọn nígbà lẹ́yìn ìyàwó ni wọ́n sàbọ̀ sínú reality Babọ́lé wa ní tọ́ àsìkò ti tó ọwọ́ ọdún kan ni lọ́wọ́ sí gbà ìyàwó wa ní go and pay now àti ìdáni ó pé ẹni tó lè kọ́ra rẹ̀ bọ́sọ̀ lọ́nà ní ó sì kiri wọ́n ní ó pè rẹ̀ àti pé wá lé 15,000 jẹba bóò ló ṣẹlẹ̀ cut your according to your size ẹ̀sìn ló gbé wá ẹ̀sìn ló gbé wá gbogbo tó bá ti jẹ gbogbo bí tó bá ti jẹ máa bala alọ́fẹ́ ọbẹ̀ lo fóònù wọ́n fún 10,000 ó lè ra fóònù 50,000 owó oṣù mélòó ìjọba ọwọ́ lẹ́mí wọn balẹ̀ má ẹ̀mí wọn balẹ̀ má wípé ẹ̀mí pa àwọn àbí àwọn èèyàn lóun káàkiri òun yáwó tálókò rẹ̀ sínú ohun ìtẹ́mẹ̀mọ́ balẹ̀ ni gbogbo tó wà lè jẹ́ mọ́ owó mọ́nísàtà lọ́lọ́ máa ń wí ọlọ́run wọ́n lè liman ṣàfáà ah, ẹni tó bá ní agbára nìkọlọmọ́ka nígbà ọdọ́rọ̀ abẹ́yàwó ya máa ṣára ṣàbábù mọ́ ní ṣàfáà mi ń kún àlìbá ọlọ́lẹ̀ tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ní kọfẹ́ ìyàwó tí ó bá ti sówó máa gbà wẹ̀ bọ́lẹ̀ ṣàfihàn lẹ́dínà láyé ìdínà nìka àtàyùkì níyàwó mọ̀ lọ́wọ́ bá ní ẹ̀yìn tẹ́ ìlú tẹ́ ìfẹ́yàwó ẹ̀ṣẹ̀ nítorí pé owó là ti tọ́jú ìyàwó ọ̀ṣọ́ pátọ́dá kò sí rẹ̀sì tó lè gbà kò sì sí irú wímánì tó lè ní yọ́ tẹ̀wọ́ gbowó làárọ̀ jẹ̀mọ́ yóò tún gbà lọ́sàn yóò gbà ní alẹ́ lóòrù gan tó bá tó bọ́ sóbùgbà yóò tẹ̀wọ́ sí. àwọn agbé wàhálà àwọn gbẹ̀yẹ́ pọ̀ táwọn wàhálà ìwọ̀n lọ́wọ́ jàmá mùsùlùmí lé àwọn mẹ́mbẹ́ nínú àyè nítọ̀kànbalẹ̀ mílíọ̀nù látara ká máa dáwọ́ lè kíkọ́ ká ọlọ́wọ́n bá ní ìlú fẹ́kẹ́ tó sáàtì mi sáàtì ẹni ó bá pọ̀ lọ́wọ́ rẹ̀ kọ́ ìyàwó lọ àwọn ìyàwó ẹ̀ ọmọ kò dúró àlẹ́ ìrísí òwò ẹni tó bá jẹ́ pé níwọ̀n bá náà ẹ̀rì ẹ̀rọ lọ ó sábà bó ṣe pín onífàlẹ́ níbi kí mímọ́ àtà òlò nínú níwọ̀n bá náà ni kò ti mú fún àwọn ìyàwó ẹ̀ la yukallifu Allahu nafsan illa ma ataha ọlọ́run gbé ẹrù tó le ọlọ́run gbé pẹ́ẹ́nì kankan lọ́wọ́ sayaj'alu Allahu ba'da yusra ọlọ́run bá ní bọ́ bá lè yọ padà bẹ̀ ọlọ́run ti yanjú ọlọ́run yanjú ẹ̀ bọ́bá ti wá lè lọ ilọ́lẹ̀ ṣe ń pípa rẹ̀ ọ̀ká tọ́ wá lè mẹ́rẹ̀ ọ̀balẹ̀ oyé ajẹ́ka òṣìọ́ o oṣù kankan òṣìṣọ́ kìí ṣe sírù kìí ṣe jínù fúnra rẹ̀ náà lọ wá ìníbọ̀kabalẹ̀ fún ilé ayé rẹ̀ ọfẹ́ sí ìyàwó ẹni tí olówó adìẹ yìí lè pa màlúù lè pa màlúù àwọn ọlọ́run sọ ní mẹ́ àwọn àbá ní ẹlòmí ìbẹnu wàhálà ayé lè gbé 65-7 Quran 65 ayat 7 tọ́ láàrin ìṣẹ́jú márùn tí ó kù ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa asọ́bùr kí ẹ máa ṣe sùúrù àwọn ìfà ní sùúrù sùúrù sùúrù lèyàn fi máa ní fọkànbalẹ̀ wala asri innal insana lafi khusr ọlọ́run bá láwọn ọmọ èèyàn wà ní wàhálà nígbà tí ó parí ẹ̀kí lórí illa alladhina amanu wa amilu watawasaw bil haqqi watawasaw bis sabr wọ́n láwọn ọ̀gá bá ní mọ́nì tán ṣiṣẹ́ rí tí wọ́n sòdodo fúnra wọn tí wọ́n ń ṣe àwọn yẹn torí pé sùúrù òun náà ni ní máa jẹ́ kí èèyàn onígbèsè ayé ti ọ̀dà tó bá ṣe sùúrù ó lè mú kàmákà wọ́n wà mú ọ wọ́n ti ọmọ torí wọn náà fẹ́ lu jíìpù tó ti di lówẹ́ wọ́n fẹ́ kọ́lé ara tó ti di ọmọdún fifteen years ọmọdún fifteen years nǹkan yóò ní ó ní kí ló burú tí ọmọdún fifteen years ti ń kọ́ mansion kí ló burú ọmọ yahoo ó ní sọ burú mo nígbà wọn bá sì fún lọ police station náà ṣe bí yóò lè ọwọ́ adé lẹ́wọ̀n tán ee bàbá àti ìyá rẹ̀ ó kó wọn sí wàhálà kíni wàhálà kẹ́mi ọmọ balẹ̀ kí ló fà á àìlèṣe kíni àìlèṣe sùúrù ọlẹ́ṣe sùúrù ọlẹ́gbọ̀ kadà mẹ́ta ọgbọ̀kadà mẹ́rin onítorí pé wọlé kọlẹ̀ bá àti ìdòkó jọ ọlọ́lẹ́gbà mọ́tò àwọn ní tó ní mọ́tò wọn lé ọká oníwọ̀ bó ṣe wáyé sí ah, ó lè ṣiṣẹ́ ń bí ó ṣiṣẹ́ ń bí torí sùúrù ló ṣe àsìkò ọlọ́ àwọn olùfáà ní sọ àìlé sí sórí ìmọ̀ ń dáwà lálẹ́ tẹ́mi òfin ní balẹ̀ àlẹ́ ìlú bí anal bala àyà ọmọ náà wọ́n ní nǹkan tẹ́mi òfin máa ń balẹ̀ láyé nípa ọgbà pé sọrí àdáwò ayé aṣọ tí kálukú dání kò sẹ́ni tí ò nílé tọ́ba ti mà ọmọ wa rántí ọmọ àdúpẹ́ ọmọ wa wo ọmọ sàdúrà fún ní kò wo tẹ́lẹ̀ kò fi ṣíkíní kò fi wo títí ẹ àǹfààní ìdá anmatilibala ò eléyìí ní òun náà ní náà gbogbo ilẹ̀ wọ́sọ tí asọ́tọ́ya títí òní tí olójúmọ́ ọmọ wò pé sọ orí kí wọ́n rán nù ní tí wọ́n rán lé ọkàn ọmọ ọmọ wá fi ètò rẹ̀ nú wípé àmàdúpẹ́ ti wà ọ̀lẹ́lẹ́ ọkàn nù ọmọ kan bẹ́nu yàrá láti years wọ́n gbé tọ̀ ní wọ́n gbé yàgbẹ́ ọmọ yàrá kan jẹ́ years tí wọ́n bí ọmọ kò tàbí tí wọ́n gbé lọ sí pítù tán darí padà wálé kò jù ráńdù rẹ̀ jùmọ́ mùsùlùmí nígbèsè ayé àtàlù yìí náà ẹ̀dàkùn àdáwò olóde wá dé bẹ́yìn ìjọba pítọ̀ ẹ̀ wá lè nígbà wá wò kan àwọn olùfọ́ wa wọ́n ni tẹkùnú tààlàmúnà fàyínnáhùn ya àlàmúnà kàbá tààlàmú bí wọ́n ṣe ń kérora níbi bẹ́ẹ̀ náà wọ́n ń kérora lọ́hùn-ún wọ́n bá yí má ní jẹ́ ara ní àwọn náà wọ̀tẹ̀rìjúúná mílọ́lá ìmáàlá yẹ̀rìjúún àmì èyàn wà ní jẹ́nà pẹ̀lú àdáwò tí ní àwọn wọ̀ náà pẹ̀lú àdáwò tí wọ́n kọ́nifọ́ ayà wọn ò fọ́ ẹmà yá mi nínú ẹ̀sìn wa wọ́n ni tẹ̀kìdírú àsùwà ìkìmọ̀ láti lẹ́sẹ̀ntẹ́ wọ́n mọ̀ pé àdánwò eléyìí ṣe ẹ̀gbọ́n eléyìí lẹ́gbọ̀n ó sì lẹ́gbọ̀n lọ́tọ̀ nítorí ọmọ bíi tó ẹnu nù táwọn òpè àfa ẹ̀rí ronú ẹ̀gá dúpẹ́ lẹ́yìn <laughs> ewu lábàtí náà bẹ́lọ́dẹ̀ àwọn àlùfáà àwọn níta máa fi parò nù rẹ òun náà ni pé kọ́ máa ka iná máa lè usri fa iná máa lè usri fa iná máa lè usri ọgbọ́n tó lọ́n sọ yìí ọlọ́run tó bá ti sunkún ẹkún kọkàn o ẹ̀rín lọ́kàn yìí sí máa ń tòun lóbi ọdún ìmáà rẹ̀ ní lọ́wọ́ kọ́ máa rẹ̀ ní àrítàkì torí lẹ́yìn ẹ̀rín ní kílógún jọba ọlọ́run yìí máa lọ yìí máa ń bọ̀ ni yọ ja ọláyà tó dẹrù tó jáde létò ní ọdún mọ́sokòtò tí máa ní ẹ̀fọ́sokòtò tí dáyà dáyà tó ewu lọ́kàn báyìí tó fi àwọn àlùfáà wọn ni kọ mọ̀ pé àyà yẹn ṣiṣẹ́ gbára lọ́rọ̀ wọn bá kọ wá fi ìtumọ̀ àyà yẹn sẹ́mi rẹ̀ fàásàn láwọn àyà tẹ̀bẹ̀lẹ̀ fàtẹ̀ àwọn amúrẹ̀ mẹ́rin ẹ̀ǹdì wọn ni tọ́nà bá di ọlọ́run ni àpàdà sínà bó ṣe sọ́nà ọlọ́run àpàdà sínà àwọn àlùfáà ni ilẹ̀ ilẹ̀ ilẹ̀ tó bá gbẹ kí ni máa ń tẹ̀lé kójú ọ̀rọ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ bá sùn kò sì sí tí ó lè ṣe tí wọ́n lágbájá ò nímà kó nímà lókù wọ́n lágbájá ààrẹ ń ṣe kọ́gbádùn lókù lágbájá ò sí màmú tó ṣe náà tó kùn lẹ́yìn rẹ̀ kò sì kọ́ kọ́nà ò sí lókù bọ́ bá ti rí kan máa retí ìkejì àwọn àlùfáà wa wọn ni ọlọ́ni alámúyẹjí di káyẹ́ tí máa ń fa wa rí ànábì bàbá rẹ̀ àti yàrá òsì láyé ọmọ àsùntaniọ́ àwọn ọlọ́run la wá fẹ́ sọ́dọ̀ àwọn tí ó tọ́jú rẹ̀ ọwọ́jẹ́dá kan bọ́ọ̀lá ń fàádá ọ̀sọ̀nà tẹ́lẹ̀ àwáfí ọmọ ọwọ́jẹ́dá kan áyílá ń fàágná òní òsílọ́wẹ̀ àbíkúlọ́ mú tẹ̀lé mẹ́sàrà lọ ṣáàmù kò sí ni àwọ́lọ́n padà wá tẹ́kí ni fàágná àwọn mú owó dé ọwọ́ bọ́ sílé ìyá Khadija ànábì wá náwó yàlá sí owó ìgbóná yàlá lọ́bẹ̀rẹ̀ wọ́n rìn lọ ṣáàmù ní jàmáà nínú ọ̀rùn àwọn àlùfáà ni nínú nǹkan tí ọlọ́mọ fi fún yàn lọ́kàn balẹ̀ téèyàn fi máa ń dunnú láyé òun náà ni pé sórí gbogbo ẹni ọba sọ̀rọ̀ fún má retí kí wọ́n kí ọ má sì retí kí wọ́n mà á nítorí pé àdáṣìṣẹ́ lè ń sáà kúfùrù nẹ́ẹ̀mà ìpìlẹ̀ tọ́lọ̀ ń dámọ́ ẹ̀dá ni pé gbogbo oore tó bá ṣe ibi ní òfìsẹ́ kí ni ní òfìsọ́ wọ́n ní òtún wá pèpè à kalẹ̀ torí tó bá pèpè à ó ní hypertension ah, bọ́lọ̀ ṣe rán mi sára kùnrin mú ṣiṣẹ́ tó yìí ní kọ̀rọ̀ àti gbangba èyí tó wà gbígbẹ̀ yìí ẹni àwọn ọba ni ọba ti ní preparation yìí ọ ní sórókì àwọn olùfà wa wọn ni gbogbo nǹkan bá ṣe máa ṣe nítorí ọlọ́run nínú táwọn afá tún káà ní pé àdúnyá za ìlà gbogbo nǹkan bá wà nínú ẹ̀ wọ́n ni máa rò pé ayé òun náà pàrẹ́ ìjọkẹ́ táyé àtẹni tó ní àtẹni tí ò ní àtẹni tó bí àtẹni tí ò bí àtẹni tó lálàáfíà àtẹni tí ò ní àtẹni tó ní iyì àtẹni tí ò ní ayé nǹkan ọ̀pàrẹ̀ ìjọ kan wọn ayé ọ̀pàrẹ̀ lásán kan kéèyàn máa ronú pa ẹ̀ ní máa mú ìbànújẹ́ kó nígbà yìí yẹn nígbà tí gbogbo ayé làpadà ní ní máa fi lọ́wọ́ padà yá àbí ìbànújẹ́ yìí tí mo ní yìí báwọn kan ní ìdùnnú opposite ẹ̀ ṣé báwọn náà padà ní ní má nígbà náà bá payé rẹ wọ́n léyìn tó tí wọ́n máa fi mú ìbànújẹ́ kù nínú ayé èèyàn wọ́n ní nínú ẹ̀ òun náà ni pé má lára àwọn èèyàn má lára àwọn èèyàn sórí ẹni tí wọ́n ti ń lara tó bá ti ń lara ò ní sinmi mọ́ hmm. ọlọ́wọ́n bá ní àmúyà sádúnà náà àdámà àtàhùnmùláhùn mi fọ́dílé ọlọ́wọ́n bá ní ṣe wọ́n fẹ́ máa lára wọ́n fẹ́ máa lára ẹni tèmi ọlọ́ndà lọ́la èmi mo ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá sọ nínú Quran tẹ́lẹ̀ bá wá ń lára ìlara yóò jàbí iná yóò mọ̀ wájú ẹ̀mí yọ́ ma wá jó ìdùnnú tó wà ní ẹ̀mí yàn yọ́ ma gbégbé sí ayé ìbànújẹ́ àmọ́ ìbí èèyàn bá ti lára ẹni tí ìbá lára wọn ni ọlọ́run ṣàánú ẹ̀ gbogbo ẹ̀lẹ́mí rẹ̀ ọmọ sí kíní nítorí kò síjọ́ tó jí láyé tó nílé èèyàn lókè rẹ̀ kò síjọ́ tó jí láyé tó nílé èèyàn tó bẹ́tà rẹ̀ bọ́ọ̀ bá ti wá lára ọlọ́wọ́ bá wà fi ọlọ́kàn balẹ̀ wà láàrín tàmà náà máa fọ́dọ́lọ̀ láwọn bí i bá ọdọ́kùn aláàbáàdì bàbá gbé yín lọ́lá àwọn alágbé wọn lọ́lá ẹ má rò kọ́ bàjẹ́ wọn kí ti yín náà má bàa bàjẹ́ ẹlòmíì ìlara lọ́sọ́dẹ ní sínú ròdùn láyé má bọ́ọ̀lọ́ bí yín ti ń kó ma yóò bànú jẹ́bọ̀ yóò ti ń ṣe ìyàwó yóò bànú jẹ́bọ̀ ó lè kí àbúrò rẹ̀ yóò máa wọlé wọn ah, ah, eh, eh, owó rẹ̀ kéńtì ọ́ tọrọ kọ́ lọ́mọdé ọba jẹ́ ọlọ́run ṣe lólé mi fún ṣe lólé fún mi náà lẹ́mí ló ṣe túrù ló ṣe gbé ẹ̀mí tó lálàáfíà jáde nínú ilé o àwọn tó wá jẹ́ ìlara ni kọ́lá òní lè jẹun mọ́ ń jẹun ní oúnjẹ onífàfà ńlára tẹ́sẹ̀ lọ́mọ gbà pé alọ́lọ́mọ ah, ah, ah, yẹ mílíọ̀nù tó ti ní báyìí eh, àwọn àfáà ní ẹni bá ń lára yìí sí ni kọlọmọsà sọ níbẹ̀ iná ni kí máa ń ju ọkàn yìí sì máa ń ju sàádà oríire wọn ni níparí ọ̀rọ̀ ni òun náà ni pé lọ́ọ̀lẹ́ mà pé rídọ̀ náà sùn gáyà tún láti dọ̀rọ̀ kù mo fẹ́ káwọn èèyàn fẹ́ràn mi mo fẹ́ kí gbogbo èèyàn sáà fẹ́ràn mi ọwá ńlá kà ṣe wàhálà lọ́tún lọ́sìn ni ìtọ́lọ́run òṣèlú ànábì lọ́fẹ́ kí wọ́n ṣe kíni bẹ́ẹ̀ bá fẹ́ràn ọlọ́run ni yọ́ máa sin òsìn àjọbọ láwọn ìyàwó yí wọ́n ní ẹ̀dù láì màjúlúlà wọ́n ní ọlọ́run ọba aká ni ahun ni bí ṣe máa ń ṣe tọ́wọ́ fẹ́ náà ni ọlọ́run ní bálí eh, yàdá ahun màbùsù tọ̀tà ni ọlọ́run ọba ní wọ́n gbádùn ní eh, gúndàtì àìdíhìn ọlọ́run ọba ní àbàtì wọn jẹ́ bali yàdáhùn mọ̀kùsùtọ̀tàn owó ọwọ́ èmi ọlọ́run bá mọ́ ìyálẹ̀ báyìí ni yóò fíkò kéfà yàṣà yìí kan dá orí ilẹ̀ jòjòjúmọ́ báwọn èèyàn ni káláhùn káláhùn tẹ́mì lẹ́gbẹ̀ láhùn ọlọ́nà lọ́dáhùn wọ́n lànà bí wèrè wọ́n ní sáhírù ní ológun ni wọ́n ní bó ṣe wà ní sáhírù ní olóore ni gbogbo ẹ̀ náà sọ ní kàdábí ọmọdé tó dé kọ wá ní ìwọ́fẹ́ jòkó tẹ́bà tí táwọn ẹbí ń sọ àtàrà àtọ̀rẹ́ àtàládùúgbò ò ní débi ọfẹ́ inú rò nílò ẹni tó ṣe lóore jù tó sì máa gbọ́n tí ó sọ́gbà ẹ̀ ibi láyé bọ̀dá bọ̀dá o bọ̀dá tó sókò o lóòótọ́ lóòótọ́ ra kan fún mi o àwọn afáàmì mọ́ọ̀dì tayoro àárín ìwà tọ́lọ́ọ̀mí kò sí kíni ní kọjọ́ lójútùú níparí ọ̀rọ̀ mi pátá òun náà ni pé wọ́n gbà pé àwọn èèyàn tó bàbá lò they are perfect pé wọ́n pé ṣẹ́rí alikamalu yẹn lè la ọlọ́run bá ní kálópè ìyàwó ṣàṣìṣe mọ́ka síbànújẹ́ inú ẹ̀mí fèrèjìn ọkọ ṣàṣìṣe ọmọ ṣàṣìṣe wọ́n fi sínú ọ̀rẹ́ rẹ̀ ó ṣàṣìṣe wọ́n padà rẹ̀ ó fèrèjìn ó filẹ̀ ó fúrẹ́mí rẹ̀ nítorí pípọ̀ bá ní ọmọ amú àṣìṣe lé ọmọ amú àṣìṣe lé ọwà ọdí ẹrù ṣe ní ẹ̀mí kò wá ní síbò kàbalẹ̀ mọ́ àmọ́ tó gbàgbé èèyàn ni èmi náà tí èmi náà ń gbé wọ́n sẹ̀mí sẹ́mi náà máa sẹ̀yàn sẹ́mi náà ní láìsí wọ́n ní tí ti ọ̀rọ̀ fi yanjú ìṣòro ẹ̀mí rẹ̀ á gbà pé gbogbo pátá tí ń bẹ̀lẹ̀ ayé wọ́n ní máa fi àdìjánà tó lọ máa fìtún rẹ̀ nú ipe ká ṣe pé a nǹkan báyìí kò bọ́ sí nǹkan báyìí kò lójútò nǹkan báyìí àrígbà nǹkan báyìí àrímọ́ nǹkan báyìí àríra nǹkan báyìí àríṣe wọ́n ní má jáde jánà ọ̀bọ̀ mọ́ wá fàdìjánà dùn rẹ̀ nú pé ayé òun náà tọba lọ tọba bọ̀ nǹkan yọ padà tánà ní àdìjánà nílé wa.

ọlọ́run kó bá fẹ̀ ní wọ́lẹ̀. Inshallah, bukra su'al, al-yawm ma